ẹ̀yin èèyàn mi ẹ kálẹ́ ẹ kálẹ́ ẹni tó bá ti sùn tó bá di àárọ̀ ẹ bá mi pín ètò yìí ẹ bá ti rí mo pè ní apology letters <laughs> yeah yes um, I still, I still I'm still gonna repeat myself because I said um ní October 10, 2022. I made the show. I said 30 weeks ahead. Ah, and èèyàn tí sùn ni. Ẹ mà káàbọ̀. God bless you. Thank you for loving me. Thank you for being there with me anytime. Hey, check you ọmọ ní Titan. Ge ajato you ló fẹ́ sọ̀rọ̀. You will always come. Thank you. God bless you. Ọlọ́run á san yín lẹ́san. Thank you. God bless you. Um Most sọ mo show yẹn money ní 30 weeks ahead fún your Nation agitators, especially the ladies freedom fighters alhamdulillah pé everything is coming to pass um, ohun tó ń ṣẹlẹ̀ ní yorùbá nation nísìn um, storm ni a strong storm ìjì ni tíjì bá ti ń jà ó máa ó wà ní ó máa lọ ni ó máa jà ó máa lọ ni hmm, ìjì ń jà nínú yorùbá nation lọ́wọ́lọ́wọ́ ẹ̀fúfùlẹ̀lẹ̀ yẹn ń fẹ́ ó ń fẹ́ ó ń ṣe wéko làló làló làló gbó oníkàgbọ́n forí gbára wọn bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn nǹkan tó bá máa da ẹ bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ìjì tó ń jà ní yorùbá nation lọ́wọ́lọ́wọ́ yìí it will soon be over with patience with sùúrù i am fine o oh. <laughs> i am fine mo kò sáré ju kaba sọ́run kí sáré ṣe ṣó ni with patience with, submiss with submission mi ò gbóyìnbó ẹ mọ o love you my my sweetheart jàre it will soon be over ìjì ló ń jà lọ́wọ́ ní ilẹ̀ ní yorùbá nation ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní símòkú ẹ̀ ní yorùbá nation yìí oníkálukú tó bá jẹ́ freedom fighter ló máa tẹ́sítì nínú nǹkan tó wà nílẹ̀ i have said it on october ten twenty twenty i have been saying it before and i said it october ten twenty twenty so ìyẹn mo rí clearly so i memorize the date and i keep on telling you if you are true ọmọkọ freedom fighters please hold yourself ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá tẹ́ fẹ́ yorùbá nation lóòótọ́ lódodo please keep on praying for yorùbá nation freedom fighters the storm is tough now ìjì yẹn ń jà burúkú burúkú ó le gidi gan wọ́n dẹ̀ ní àwọn yorùbá sọ pé tí ẹ̀gún bá ti débi yìí ó yẹ tán tó fẹ́ yọ ni tí ewo bá mú yẹn tó bá ti pò tí ń ròyìn ó yẹ tán tó fẹ́ tú ni yes i believe um, the um, the nation is around the corner our freedom is around the corner ló yẹ kó lè kókókókókó bá Edi, edi fúlàní ni edi our politicians ni edi kini kan ni no we all need prayers from you i have said this before wípé àti rí nǹkan kan wọ́n sì máa pa irọ́ mọ́ oníkálukú wa wọ́n sì máa ṣe anything <laughs> wọ́n ti máa ṣe nǹkan oríṣiríṣi good morning good morning mo kí yín fún everybody wa we just have to be strong i have made a show before october ten i have made a show i have made a show tí mo sọ yẹn náà wípé wọ́n sì máa pa irọ́ oníṣiríṣi mọ́ wa even Sunday Igboho wọ́n sì máa pa irọ́ mọ́ a sọ̀rọ̀ ṣẹni mí èmi ò kì í sọ̀rọ̀ dànù the one and only Ajato of Yorùbá nation the one and only Akalolo of Yorùbá nation the one and only Onítìrí song of Yorùbá nation mi pé méjì o tó bá júwe àtọ́ṣe Yorùbá nation wá ní woman tó máa kálòlò yẹn wọ́n ti mọ̀ pé Yorùbá wuyì ló ń sọ nípa so <laughs> ẹ̀rẹ̀ bá mi ṣí ẹ̀ ṣó yẹn ìjọ ẹ̀ bá mi ṣí ẹ̀ kó platform because mo fẹ́ I want to swallow my ego and apologize I am here to apologize to two people just two people I am here to swallow my ego and apologize. You know me, Yoruba, Yoruba Wuyi. I have never been a proud person. And I won't be. Though I am not an easy person, but I am not proud. I know after I after I apologize, some of my some of my my my fans they will call me on the mabinu. Say, why did you apologize? But I will apologize. Yes. I will apologize. Mo mọ̀ most yin apology tí mo fẹ́ tender yìí ó máa bí àwọn fans mi nínú gan But I will apologize. <laughs> Mr. Lukman, leave me jàre. I will apologize in the name of kì í ṣe pé torí nǹkan kan mo fẹ́ apologize. Emi ò kì í ṣe ran rírọ̀. Èmi ò kì í ṣe téèyàn lè halẹ̀ mọ́. Èmi ò kì í ṣe téèyàn I am a strong woman. Yes. I am a fire that burns without fagots. One woman battalion. Àǹtí I am bá ti ṣe nǹkan. Ó máa hard fún mi. For those of you saying we, please join us. we join our platform, join our kini join our meeting. Please. I am your joining. ni. Kò kìí ṣe Spirit me ò join ni. Spirit me ò ṣe meeting spirit in me, oh yeah! o i am doing this i am um, apologizing for the sake of over 60 million yorubas I, I am here to make peace. I am a, I have always been a peacemaker and I'm here to make peace because of I want to see a big pa nílẹ̀ Yoruba. Lẹ́ni wọ́n há búrẹ́dì ní Òṣòdì. Òṣòdì náà há búrẹ́dì fún àwọn èèyàn. So I am here to make peace as I always be a peacemaker nítorí àwọn tí wọ́n gba Mediterranean lọ sílùú òyìnbó tí wọ́n kú sọ́nà I am here to make peace torí pé ara àwọn sixty million over sixty million Yorùbá tí wọ́n gba desert travel tí wọ́n kú sójú ọ̀nà I am making peace I am apologizing because of their spirits I am apologizing I am making peace because of àwọn tí wọ́n bẹ́ sódò especially bàbá kan tó lòun jẹ gbèsè tó bẹ́ sódò i wish i could see that bàbá before kó tó bẹ́ sódò mi ò lówó alábàáwí ni mo ń ṣe nílùú òyìnbó ẹ pé mi ò láṣọ lọ́rùn ni ẹ pé ní ẹ pé máa rìn ni but because with the i'm getting both facebook post youtube bókínì kan àti tí mo ń ṣe i am using it i prefer not to eat bẹ̀t kí gbogbo ẹni tébi bá ń palẹ̀ gbẹ̀mí kí wọ́n ṣàti ẹ̀ jẹun ẹ ṣe máa pé aṣọ wọn one thousand ni máa ń wọ ẹ tó bá ti fẹ́ wú mi lórí ṣò kíní kan <laughs> yes I prefer to make peace I am apologizing I am swallowing my uh, I am swear <laughs> I am swallowing my ego I am doing this for nobody's sake but for the sake of Elédùmarè ọba tó dá mi tó ní kí n join Yorùbá nation tó ní kí n ṣe mo wò pé Jésù wá sáyé ó gba ẹ̀gbin mọ́ra dóò mi ò kí n ṣe Jésù o nice náà ò náìsì o ànábì mọ́mọ́ sàlàsàlà ó wá sáyé ó gba ẹ̀gbin ó gba ìdọ̀tí mọ́ra wọ́n ti tọ́ sí Jésù lára ànábì wọ́n lẹ̀ ní ọkọ̀ lẹ́yìn àbí whatever <laughs> àwọn bàbá wa nílẹ̀ nílẹ̀ Yorùbá náà àwọn náà gba ẹ̀gbin oríṣiríṣi mọ́ra so because i am here fún àwọn tó yẹ pé wọ́n ń dààmú nílẹ̀ yorùbá láti jẹ́ kí ilẹ̀ olómìnira yorùbá nation kó dúró oh i am apologizing i am here to kneel down even though many people will call me after this show because I will not the back pè mí show anything I will not receive call I know many people will call me after this show and they will say Yoruba Wuyi why did you do this many will be upset many many might unfollow me with this with what I want to do today with this apology many will unfollow me especially my old mamas and my old papas in diaspora before I do my apology I am apologizing to you ẹ̀yin ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin followers mi mi tẹ̀lé pé ẹ̀yin followers mi ẹ̀yin ẹ̀yin kí ni kí n pè yín ẹ̀yin ìyá mi ṣá ẹ̀yin bàbá mi tó ẹ̀ ẹ̀ fi tọ́lọ́run ọba ẹ fi ń tẹ̀lé mi ẹ wo pé àwọn mi ń lẹ̀ mọ́lẹ̀ ẹ wo pé mò ń játọ́ ẹ wo pé mo ní tight tongue tí mo bá ṣàsọ̀rọ̀ ẹ ṣàfẹ́ gbọ́ ṣáá ni gbogbo nǹkan lè fi ń bá mi ṣe tó bá rẹ ẹnìkan tí bá gbé wá ẹ bá mi fún lówó tó bá ṣe ẹnìkan tó bá tí n bá ti pé mo dé o ẹ̀yin ìyá mi ẹ bá mi fún ọ lówó lójú Facebook ẹ tún bá mi fún ọ lówó lẹ́yìn ẹni Yorùbá wuyì a trust ẹni ah ẹ ṣé mo dúpẹ́ gbogbo bí táwọn yìí bá rìn sí wọ́n máa rí àánú gbà ni kí wọ́n máa bá àánú pàdé wọ́n máa rí àánú gbà ọmọ kékeré á ṣe wọ́n lóore àgbàlagbà á ṣe àwọn ọmọ yín lóore ọkùnrin á ṣe wọ́n lóore obìnrin á ṣe wọ́n lóore èèyàn dúdú á ṣe wọ́n lóore òyìnbó á ṣe wọ́n lóore àfin á ṣe wọ́n lóore ẹ kò ṣakọ kò ṣabo á ṣe wọ́n lóore ṣakọ ṣabo á ṣe wọ́n lóore Elédùmarè àforí wá àwọn ọmọ yín for the true love you have for me. <laughs> seriously please for the true love you guys have for me ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín mo fi ọpẹ́ fún Elédùmarè tó jẹ́ kí Yorùbá nation yìí kó ṣojú mi pé mo wà nínú struggle Yorùbá nation yìí mo dúpẹ́ fọ́lọ́run ọba mo mọ̀ pé tí Yorùbá nation bá dílẹ̀ tán èmi àti wọn nífẹẹ ní kankan ṣàwátì so thank you thank you Ati ẹ̀yin tẹ́ jẹ́ sẹẹtì mi náà àtẹ̀yin tẹ́ àjọ jẹ́ àbúrò mi ẹ̀gbọ́n mi sísà mi bọdà mi mo dúpẹ́ fún gbogbo yín àmì Jésù ẹni mi ò ní sì sọ àmì o <laughs> àwọn bàbá mi ti ní kí n máa sọ mi ò ní sì sọ ni mi ò ní sì sọ um, apology tí mo mú wá mo ti ní mi ò ní dárúkọ mo ti pe wà láìtàláì pé mi ò ní dárúkọ bet um, according to àwọn tó tún wá pé ah, yorùbá wuyì oh, eh, yorùbá máa dárúkọ. I am here to apologize to my two sisters. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ and Dara. Mo ti ní mi ní dárúkọ Dara tẹ́lẹ̀. Um, I will apologize to you guys yes my apology is that mo gbẹnu sí nǹkan tí kò kàn mí <laughs> yes that's that's what my apology based on wípé mo gbé ẹnu mi sí nǹkan tí kò kàn mí uh, I will not say kò kàn mí because gbogbo wa à ń jà fún freedom we say we are freedom fighters we are fighting for the life of àwọn tí nǹkan ń ṣe tí dààmú bẹ́ẹ̀ tó ha búrẹ́dì lé lọ́wọ́ kán lè ba ìdìbò àwọn tẹ̀bí ń pa bówó ṣe so we are all here saying we are, we are fighting for this and eh, àwọn ìyá kan mama if you are on this show you will be watching me you have I, we have spoke with you today àtàwọn bàbá kan pè mí ipe lórí ọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti dára wọ́n bá mi sọ̀rọ̀ uh, then I have spoke with them before then I came online láti wá that, that is who I am That is who I am. When I love you, I talk to you anyhow. <laughs> Thank you, Adegunfe. That is who I am. When I when I love you and you are going astray, I think maybe maybe you, you might think you are not going astray, and I mistakenly think you are going astray. I will talk to you anyhow. Yorùbá ní ká lọ́wọ́ ẹni tó rí ni kó tó mọ́jú èèyàn ní òwò bí tá a wà. When I love you ni màá rí ẹ when I don't love you kò sí ohun tó kàn mí. But in this struggle I love every, each and every one of us. I don't love anybody for anything. I love everybody for pé wọ́n dìde wọ́n jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn. You see me loving Sunday Igboho today. Tomorrow if Tinubu stand up and said no ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró I will stand up for Tinubu that is just me ẹ̀yin tẹ́ ń wò mí if any one of you stand up today pé Yorùbá wuyì ah I gbọ́dọ̀ gbára wa sílẹ̀ ni I will love you I love you Mr. Rashid Mr. Ajayi Ekabo I do love people fighting for people tí máa ń ṣe show mi máa sọ bí tí mo gbé bí tí mo ti dàgbà bí tí mo go and ask about me that is who I am tó bá kọwọ́ kan àdán àdán máa fi ń rọ gini tó bá ku sílè kan tí máa fi jẹun tí n bá rẹ̀ pa máa múlẹ̀ ni má sọ bí tí mo gbé má sọ àwọn tí mo ti dàgbà up to date I was in secondary school when I been sponsoring èèyàn tó wà ní university secondary school ni mo wà tí mo ti rán ọmọ ní university because mi fẹ́ kí èèyàn sunkún lẹ́gbẹ̀ẹ́ mi you see my eyes I have I have wept today mo ní case mẹ́ta tí mò ń treat lábẹ́lẹ̀ financially I am not here to say it out Monica is better tí mò treat financially lábẹ́lẹ̀ kò she family mi wọn she family mi but for me seeing them on Facebook for them calling call, to call me pé Yorubawuyi this is it you see I cannot buy a aṣọ I cannot buy ẹ̀wà I cannot buy anything And you're èèyàn kan lọ picture me, tí mo ṣe ní twenty seven tí ó ó ní is this not you in 2017? seventeen ó kọ́ọ̀sì kan tó wà lókè mo á lọ gbé picture yẹn mo screenshot ẹ̀ jáde pẹ̀lú tó wà lókè that was 2017. that was me when I came to Nigeria kankan tí mo kọ sókè t-shirt lásán ni mo wò ranek and what I wrote on it is on my way to to to kí ni máa ń pè homeless homeless home I believe whatever I do in this mi ò lẹ́sìn o dóso ká uh, èèyàn dáadáa lóbìnrin yìí mi ò ní ẹ̀sìn tó nǹkan yẹ mi ò mọ̀lẹ́sìn rárá but i believe gbogbo tí mo bá ṣe ní owó tí mo bá ná sí fún àwọn èèyàn ní owó tèmi bí wọ́n ṣe kọ́ mi tí máa bá tí bá kú iṣẹ́ eré tí bá ṣe ó ní máa jẹ tí bá that is how i was brainwashed by my father Be ah owó tó bá fi bá àwọn èèyàn o òun ni owó tó máa rí náà lọ́rùn o ní kíní kan kìnìkó ló máa jẹ́ iṣẹ́ rẹ ló máa jẹ́ ẹ̀san fún ẹ and I have been practicing it since my father told me that so I am here to apologize on behalf of me Yorubawuyi on behalf of all the true lovers of freedom Dara má bínú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Ma binu, we are sisters ẹ̀yin blogger blogger tẹ́ ń gbé show wa kiri. ẹ bá wa gbe eléyìí náà kọ́ lè mọ̀ pé o please please ẹ bá wa gbé eléyìí náà ẹ bá mi share video. Oh, inu ti ń mi báyìí Ma binu. o ma ma ma binu sí ni nísìn <laughs> thank you mr adesope Ma binu. o ẹ bá mi share show yìí sí platform yìí sínú everywhere ẹ sọ fún alára ẹ sọ fún ajérò ẹ sọ fún ọ̀rọ̀gún àga ẹni yorùbá wuyì ajátọ́ onítàìtọ́ǹg aláwọn lílọ ẹni mo wá síta mo ní dára má bínú ẹ hashtag dára ẹ hashtag ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni mo ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ má bínú you know why i'm begging you tẹ̀bí ẹ̀ méjì máa ṣe ṣó fún mi ni ẹ ṣe ṣó fún mi i don't i am a fearless woman I am a fearless woman. But kì í ṣe sí la máa jà. A sì máa jà. A sì máa gíra wa jẹ. A sì máa a sì máa ṣe whatever. But ẹ jẹ́ rescue ship your nìjọ to fẹ́ sink No. I love you too. I love you. Sink Yorùbá nation to fẹ́ sink The wave ìjì yẹn ń jà lọ́wọ́ yìí. Ìjì yẹn ń jà bukuku bukuku bukuku right left center níwájú lẹ́yìn èdè Fúlàní ni èdè àwọn politician ni kí ni to me èdè òní dì e fun òní fún mi èdè òní dì mí. àtẹ̀fún àtẹ̀dì ẹrú olúfẹ̀ ni wọ́n èmi Yorùbá wuyì ati gbogbo àwọn olólùfẹ́ mi pátá ọmọ olúfẹ̀ làwa òun lẹ̀ fún òṣè ní fún àwa ó ní èdè òṣè lágbára àti dìwá That is why I'm here. Say I am sorry. Not for you to come out for me, oh. No. Ah. Mm-mm. But for we. When you sink lágbára Ọlọ́run ẹ ṣé Mr. Bashiru. Ẹ bá mi ṣàdúrà wọ́n ní kò ní sink lágbára. Wọ́n ní Yorùbá nation ship. Ship tá ń wà lọ. Wọ́n ní kò ní sink about me, mi ṣàdúrà pé Yorùbá nation sink. Yorùbá nation ship yìí kò ní sink people are believe wọ́n ti ń bára wọn jà ẹ má jà kú ni àwọn tí wọn ò nífẹ̀ẹ́ wa wọ́n ti ń gbé show wa wọ́n ti ń fún title they make every show to look weird and àwa náà bóyá wọ́n fẹ́ nǹkan síta ni because èmi ò rí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí àwa náà wá ń gíra wa jẹ à ń bura wa ṣán these people are making money lórí wa distraction they are distracting us ẹni tó ń wò ní wa a ti ń wòran báyìí a ti ń lose focus àwọn olóṣèlú ti ń gbẹ̀gbẹ̀ wa kọ́nà kọ́nà kọ́nà kọ́nà kọ́nà kọ́nà kọ́nà I said this before but thirty weeks go and watch my show ba Yorùbáwuyì Facebook ba Yorùbáwuyì YouTube I said it on October ten twenty twenty two pé thirty weeks ahead ara mo náà ló ń rántí ẹ bẹ̀túrà àwa àyàwó oníta fẹ́ rún ọmọ orí títì ni wa a ti grow thick skin thick skin ohun tó lè pa mí lẹ́kún ni bí àwọn èèyàn ṣe bí àwọn èèyàn ṣe bí àwọn èèyàn ṣe bó ṣe ń dààmú nàìjíríà bet for me pé o máa bú mi ó máa pa mí lẹ́kún àbó máa dùn mí kò easy because orí tó ti gbági tó ti gbọ́ pẹ̀lú orí tẹ̀ ń wò yìí even when i'm making sure i i, I love when people abuse me oh. but àwọn èèyàn kí mọ̀ nìyẹn o tẹ́lẹ̀ bá bú mi dẹ́tí yorùbá wuyì that is when i continue using this phone <laughs> that i continue using the phone the more you say dirty Yoruba we, the more i will use the phone because after the show ma jókòó ma ka comment then it will it will make me laugh ó máa jẹ́ kí n rẹ́rìn inú mi máa máa dùn ẹlẹ́nu jábàjábà ìfún nínú ilé tí wọ́n fẹ́ ṣe ìkọ́sí màá ní ẹlẹ́nu jábò ti sọ́dún orin ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jọ̀bọ̀jọ̀bọ̀ that Yorùbá win. She is too dirty for my liking. If I am dirty for your liking and you are watching me, that means you are a fool. <laughs> you are a fool. If you are, I am dirty and you are watching me, You are a fool. How many times will I explain myself? Pé A minimum tenko. tẹ̀ and I've make a video to show you that a minimum tenko. tẹ̀ nǹkan. Tí ma lọ show yín ní ma lọ phone yín nísìn. Ó sì ma tún mi dọ̀tí. I have I have made a video in the morning when one showgbess or show whatever complain about me, abuse me, insulted me. Then immediately after two hours, mother be iṣẹ́ mi kejì, mo tún show me money. ní èmi tẹ́ rí lélé aṣọ me tó dọ̀tí, ó lélé me mi ò dọ̀tí. Pé fóònù But now I see that's fun. That is me. I see it as fun. Olórin méjì kan mi ní fẹ́ dárúkọ àwọn méjì bàtọ́ ń jà. Ikọ́ tẹ́nìkan bá tí ẹnìkejì bá ti bu pé ìwà kinní kan ọmọ ìyáálé ọ̀kan <laughs> àbí kinní kan kí n tẹ́ bá fi bu yẹn òun ló máa ń sọ dorin. And it keep on growing. Nítorí pé wà lójọ́ ọmọ orí títì ni. Àwọn ọmọ orí títì ọ̀rọ̀ kì í dùn wá bọ̀rọ̀. Àti grow thick thick skin. Àyàfẹ́ tó bá jẹ́ tó bá pẹ́ kò ń ṣọmọ orí ọmọ ògbóró tó fẹ́ máa claim ọmọ ògbóró olọ̀rọ̀ ọmọ máa dùn àwọn kí ń dùn àwa bọ̀rọ̀. So, please share this video. Ẹ̀yin blogger blogger, ẹ share video yìí, kẹ́ wá fún ní title ńlá Yorùbá nìyí. <laughs> Yorùbá wuyi ní ìdáhùn àbí Yorùbá wuyi jump up àbí aláwọ̀ lílo ajá tó ní title jump up àbí kneel down for Dara and tó yẹ kó bẹ́ẹ̀ yes because ọ̀rọ̀ yẹn ò kàn mí mo dá sí nítorí àwọn ìyá tí wọ́n ń pè mí lẹ́yìn àwọn bàbá tí wọ́n ń pè mí lẹ́yìn pé Yorùbá súnmọ́ bí láìlẹ̀sí láìláìláwà àwọn ìyá kan tó bá pè mí pẹ̀lú omi ẹkún grandma grandma ni máa ń pèpè lómi ẹkún náà máa ń pèpè yorùbá yorùbá wuyì bí kinní ìṣe ń lọ yóò tẹ́ra lọ́rùn mẹ́mà lè jẹun o mẹ́mà lè jẹ kinní <laughs> màá mi ẹ̀rọ mi ní pé mo sì ń mo láìkè èdè yín gan ìyá mi lẹ́kìtì mo láìkè èdè yín gan ni yorùbá wuyì mi ò máa jẹun o oyè mo mà kan o they always everybody coming yorùbá wuyì jọ kinní kan kinní ṣe ń lọ and I try my best don't come in give me a second. Ejo. Is it Oye? No, I want to ask Becca what some food. No, no, no, no, no, no. Give me a second, come. <laughs> so, àwọn ìyá mi yẹn, eh, Yorùbáwùyí kíni kan. So I jump into it. I have explained pé much ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn kíni kan kíni kan. Then I came out Yorùbáwùyí eh, dára, ṣe yẹ kó rí bẹ́ẹ̀, igi wọ́n kọ́ ni yín, tó fẹ́ dáná rú, ẹ fẹ́ bá Yorùbá nation jẹ́ ni. Eh, and I explained for that. I said, ẹ̀yin méjèèjì, ẹ̀ ń ṣiṣẹ́ yìí pẹ̀lú inú ire tí èèyàn bá lóríire tó nínú ire tó bá fi agídí tàbí ìwà tó kù díẹ̀ ká tó kùn mo ní èèyàn ò ní lọ kankan I explain further um, but I think I, I, I think I was too harsh on that video but I believe that is the way I expect people to talk to me in that in that manner tí n bá ṣe kínní but all is well we are fine and good i am just tọ́dọ́ tó máa tẹ̀wé rẹ́ẹ̀dì ẹ we are mistaken uh, i believe um, we are I, I, to me Yorùbá we i am fine i am good yes uh, ibi see your nation lọ yìí ní agbára Ọlọ́run ba ọkọ̀ wa kò ní forí ṣánpọ́n eh, ọkọ̀ Yorùbá nation yìí àtúnyẹ ní àtúnyẹ mi Yorùbá wuyì iṣẹ́ t'Olùgbàlà rán mi àjẹyè ni ó jẹ́ ẹ̀yin ọ̀dọ̀ tẹ máa ń bú mi pé dẹ́sí o ẹ pé tí máa ń sọ̀rọ̀ nínú tí máa lọ fídíò tí máa ń sọ̀rọ̀ tí máa lọ fóònù yìí ẹ pé yìí mi náà máa ń dọ̀tí ni àwọ̀dẹ̀ ni yìí ni àwọ̀dẹ̀ iṣẹ́ t'Ọlọ́run mi rán mi àjẹyè ni ó jẹ́ so this is an apology letter abáṣapọ́lá mi kúkú kàwé ẹ̀yin lẹ́mọ̀ <laughs> àmì o God bless you ẹ̀yin lẹ́mọ̀ mi ò kàwé jàre ṣé apology letter la máa pé àbí apology sọ̀rọ̀ ah Mr Benjamin ẹ pa ọ̀rọ̀ sí <laughs> ọ̀rọ̀ sí kọjá bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ sí kọjá so I have to apologize because um, if I don't tí mo bá fọ apologize gan ó fẹ́ ó fẹ́ ó fẹ́ fún mi ní um, uh, nínú ilé mi nínú ilé mi yes I have to say this out nínú ilé nínú ilé mi pẹ̀lú ọkọ mi ó fẹ́ fún mi ní pé if you don't go out and apologize you will leave Yorùbá nation tó ń ṣe yẹn yes ó fẹ́ di pé is that you go out swallow your ego and apologize or you you leave Yorùbá nation totally which I am so in love with Yorùbá nation. I don't want to leave Yoruba nation. I don't want to leave you, my people. Not Yoruba nation. I don't want to leave you, my people. I don't want to leave you to suffer. I want to render my voice. I want to be the voice of the voiceless, which I have been. And I want, Even if Bami say, Lemon Letimo and Datoi, I still want to be the voice of the people. Torí torí ẹnìkan torí jẹ́ tí n bá jáde láyé ẹnìkan ah woman ayé Yorùbá wuyi ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí Yorùbá nation now Yoruba nation no going back. Please hashtag Dara. Eba bá mi hashtag Dara kó lè bá rí. mi hashtag show ye kó rí bẹ́ẹ̀ kó lè bá rí. mi pín sí platform ti won bá wà kí wọ́n lè bá pé èmi Yoruba wuyi. I came out because let me say they play majority. Yes, they play majority there. At Shoye Koribe at Dara. Uh, that's what my husband said. My husband said they play majority if what of if tí wọ́n bá ti bọ́ thank you Mr. Jai. tí wọ́n bá bọ́ síta tí wọ́n bá ní bá àwọn gbọ́ kinní yẹn wọ́n wá sọ̀rọ̀ àwọn náà bọ́ta bẹ̀rẹ̀ pariwo a máa tàn lọ ni and I'm, I'm like àtọ́ wá sọ̀rọ̀ mi ní dáwọn lóhùn bet lórí show tí mo ṣe yẹn nípa dára àti ṣe yẹ kó rí bẹ́ẹ̀ I'm gonna offend you people because I'm gonna say something um mo fi ọlọ́run elédùmarè tó láyé tó lọ́run tó ní ilẹ̀ yorùbá tó dá ilẹ̀ yorùbá ṣóò tí mo ṣe láàrin dára àti ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run elédùmarè jésù kristi ànábì mọ́mọ́ sálálá sálà àwọn alálẹ̀ ẹjọ́ ẹ fi san mí lẹ́sàn ẹ fi san mí lẹ́sàn even with that show if, if I have any problem with God I have what àmì God bless you too. Sherry ẹnìkan ti wá ń sí kí ó sọ Abdul Don't put red kini Abdul kí ló pọ̀ orúkọ ẹ̀ mi ò rí dáadáa Abdul ó kọ́ ní Lárúbáwá. Mi ò rí dáadáa Abdul kí nation ti forí ṣọpọ́n is our next president. That is You want to bẹ́ẹ̀ Abudu jẹ́ mo orúkọ ẹ̀mí bíi Lárúbáwá Abudu má ṣe jẹ́ kí n dára mi láàmú ìwọ ló sọ bẹ́ẹ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o abudu abudu iwo lo sọ bẹ́ẹ̀ àbùdù boko haram ìwọ ló sọ bẹ́ẹ̀ o kiyesi ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o abudu iwo lo sọ bẹ́ẹ̀ kíyèsí elédùmarè ò sọ bẹ́ẹ̀ o. àbùrù sàmọ́dù àbí kí ló pe rẹ̀ yìí. àbí àbùdùṣà àbí àbùdùṣà ìtọ́ni mi ìrìwò dáadáa jàre bí àbùdùṣà ìtọ́ni ló pera ẹni ìwọ ló sọ bẹ́ẹ̀ pé yorùbá nation ti forí ṣọpọ́n kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o torí irú yín lèmi ṣe jáde pé kí n parí ẹ̀ ká búra wa ká lálé ara pé ó ti tó àbáwọn tó bá parí ìjà ìyálé méjì tó bá ti ń jà pé ìyá sílífà ó ti tó ìyá yorùbá wuyì ó ti tó táwọn méjì bá ti gbà lásìkò wáyìí àbá máa bọ́ta ni thank you thank you thank you mr adibaba ọmọ bàbá pé ẹbí kan sẹ́yìn ni nǹkan sẹ́yìn ni ó yẹ títọ́ ń bẹ̀ bàbá wa ṣe máa ń pariwo ń gbà yẹn bẹ́ẹ̀ tó bí táwa gbé ni bàbá ṣe máa ń parí ìjà ń gbà yẹn nìyẹn that is why i came out and i think i was too harsh on them yes oh uh, yeah they are, they are yale, the two yaleles but thank you guys thank you thank you my sisters thank you Dara for not coming out thank you for playing my surety there for not coming out láti was sọ thank you Shoya Koribe my sister for not coming out láti was sọ thank you that we do everything behind the scene Yoruba Nation wish you always do everything Abdul Sulaiman ok, Sulaiman ah, Sulaiman o tuka ẹ eh, eh, ma wọn sule àwọn afa sule afa sule le jàre mo ti rí Abdul Abdul Sulaiman mo ti rí mo ti rí nbe yẹn mi fẹ́ po pe Sulaiman <laughs> abudu àwọn abudu àwọn abudu Boko Haram abudu Boko Haram nìyẹn so ẹ bá mi hashtag Dara ẹ hashtag so yẹ kó rí bẹ́ẹ̀ fún mi ti keke ko bá mi hashtag wọn go use the glasses o lo Abdul Sulaiman Abdul Boko Haram Abdul kulikuli àbùdí kúlíkúlí àbùdí ló ń kú à àbùdí boko haram Tinubu kọ jagaban ni Tinubu tó ti lulẹ̀ Tinubu ó lulẹ̀ <laughs> Yorùbá nation àbùdí boko haram ìwọ náà wò ó sí bóyá bóyá ń kó owó pamọ́ káàkiri àbùdí boko haram àbùdí boko haram ó bóyá ń kó wọ́n ti hàn búrẹ́dì àbùdù àbùdí boko haram wọ́n ti hàn búrẹ́dì lọ́sọ̀dì o tẹ̀síwájú <laughs> Nigeria government ẹ̀ eh, mà ní gbádùn àtẹ̀yìn àtàwọn àbùdù tó ń tẹ̀lé yín ẹ̀ máa nínà làáfíà ẹ wá fi bí pàwọn èèyàn débi pé wọn máa pọ̀ sí ẹ̀ máa ìtàn sìn wọn wá há búrẹ́dì loaf of bread fún àwọn èèyàn ní Òṣòdì láì wá tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ láì wá tò lọ bí àwọn èèyàn tó wá súnmọ́ra wọn nínú orí burúkú àti bàbá àti ìyá àti kíní wọn wá lẹ̀ mọ́ra wọn torí búrẹ́dì ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù bí tẹ́ máa dé sí ẹ̀ abudu abudu boko haram abudu abudu kulikuli abudu donkwa ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù bí tẹ máa dé sí azumediwu thank you masbi masbi nìkan ló like me. You say, Mr. Ajayi, I am not too harsh that day. I am just telling them the truth. Eh, Mr. Ajayi, eh, ẹjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ àdèmọ bẹ́ẹ̀ we are not from the same family different family oníkàlùkù ti wá so ọmọ abúlé abudu abudu kulikuli <laughs> ó fẹ́ distract mi ọmọ àlè ní abudu sulaimonu ọmọ abúrẹ́dì ṣé búrẹ́dì lè kàn á fáwọn èèyàn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù tẹ́ máa dé sí ẹ̀ẹ́bẹ̀rù tó tẹ́pá máa di ojú ìtí ànílà mọ́ ẹnu wa tó ń lọ sókè àtẹ̀ntáwọn ẹ̀ lẹ̀ mọ́lẹ̀ àtẹ̀ntáwọn ẹ̀ bọ́ sókè àtẹnitẹni táwọn ẹ̀ ní discussions àtẹni tó ń játọ́ bíi ti gbín àtẹnitẹnu ẹ̀ dá bíi álọ́ọ̀mù àti tó tí wọn ò jó lẹ́nu àti tó fi àkísà jó lẹ́nu àti tó fi léèsì oníhò jó lẹ́nu ẹjẹ́ bẹ̀rù bí ti gbogbo ẹ̀ máa dé sí àbùdù kúlíkúlí àbùdù tó ń kú wa àbùdù sùlẹ̀mọ́nù sùlẹ̀mọ́nù sùlẹ̀mọ́nù àti bẹ̀rù ọlọ́run Abudu abudulsulemana abẹ̀rẹ̀ ọlọ́run fa abẹ̀rẹ̀ ọlọ́run o àdúrà owó tí wọ́n ń lọ òrùdànù ní nàìjíríà wọ́n wá ha búrẹ́dì lóṣòdì <laughs> babájídé sanwóolu ha kọ́ńdọ̀mù <laughs> babájídé sanwóolu kọ́ńdọ̀mù etí sọ́dọ̀ mi o mi ò tí ráyè ni ó pé mo mo yẹ mo yìí bí sí báyìí babájídé sanwóolu ha kọ́ńdọ̀mù kọ́ńdọ̀mù ṣẹ́ni tó bá jẹun tó bá yó ló ma lo kọ́ńdọ̀mù tó ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run ọba ṣówó iná ah, àbí tó pé àwọn tiwa wọn wọn ò kọ́lé wọn ò káàsẹ̀ ni ṣówó iná ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù bìkan tá máa dé sí tí ìyá ò sí bàbá ò sí tó ní kálukú máa jíyìn ṣe ààrẹ ẹ bẹ̀rù ọlọ́run àwọn tá àti ẹ̀ ní ah, ẹ̀yin lẹ sọ pé peter truth ni mo sọ ń jọ náà ẹ ṣàjẹ́ àdèmọ́ <laughs> ẹ jẹ́ àdèmọ́ ẹ má jẹun kú òun lé ẹ̀yin tẹ́ rí Sunday Igboho ni mo fẹ́ fẹ́ mo lọ́kọ̀ mo lọ́kọ̀ lè yìí tí mo ń ṣe yìí mo burú débi pé mi ò lè ṣe é ọkọ mi ló sọ wípé is either you leave Yorùbá nation or you go out because o gbé ẹnu sí ẹni tí eh, ọ̀rọ̀ tí kò tọ́ sí ẹ pé o gbẹ́nu sí mi ìrẹ̀ dédé gbẹ́nu sí <laughs> my love Musa Adéwálé ọlọ́run ẹ̀kọ́ ọlọ́pàá àmọ́ yín mi ìrẹ̀ dédé gbẹ́nu sí àwọn ìyá tó ń pè mí ló yẹ kí n gbẹ́nu sí so it's okay abudusubẹ́rù abọ́tìlọ ni <laughs> abudusubẹ́rù ló abudusulaimọ́nà abudusulaimọ́nà lọ gba búrẹ́dì sanwó-olu ra kọ́ndọ̀m kọ́ndọ̀m <laughs> ẹni tó bá jẹun yóò kọ́ ló máa lo kọ́ndọ̀mù sanwó-olu ò ní gbádùn ọlọ́run wàláì ogún ogún rèé ò ní gbádùn yorùbá nation la fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ yorùbá nation la máa ṣe we move o yorùbá nation we move ẹ ti mọ nada ẹ ti mọ anything ọmọ bá yín fà á ọmọ bá yín wọ wọ àti ṣẹkẹmẹdà ṣẹkẹmẹdà yà bá ṣe fún yín ṣẹkẹmẹdà gbọn a bá ṣe fún yín a ní jà tí gbogbo ayé bá ń jà tí gbogbo èèyàn bá ń jà èmi Yorùbá wuyì ọmọ ẹyọ kan bí one billion ọmọ ẹyọ kan bí worldwide èmi ò ní jà wọn ọba ẹ̀ náà fún yín kinní kan ọba ẹ̀ náà di kinní kan àṣẹ ọba tó ní mí kò ní jẹ́ kí ẹ̀fun yín èdè yín kó ṣiṣẹ́ lórí mi àti gbogbo olólùfẹ́ mi pátápátá àti gbogbo ọláìkì mi ọláìkì mi tó bá ti jẹ́ olólùfẹ́ òótọ́ tó ń ṣe tòótọ́ tó ń ṣe tinú kọ̀tọ̀kọ̀kan èdè àtẹ̀fún kò ní mú ẹ kò ní mú ìdílé ẹ. kọ́ńdọ̀mù <laughs> lágbára <laughs> ah mrs ẹhún eh, oh, ṣé mrs Abi, mrs Bola, and now i said the reality ah ẹ ṣe àyẹ̀ká gbàgbé ń pa ẹ̀ ẹ ṣe àyẹ̀ká máa dé mọ́ ẹ wá jẹ́ ń kú ò kò sẹ́ tó máa fẹ́ mi tí mo kàn bá ní kíkú òun lẹ́ka tó máa fẹ́ mi mo ti dàrú gbọ́ kò sẹ́ tó máa fẹ́ mi ẹ Sunday Igboho ti níyàwó tiẹ̀ kò lè fẹ́ mi ẹ̀yin fásitì mi ẹ̀ lè fẹ́ mi kò sẹ́ tó máa fẹ́ mi mo ti dàrú gbọ́ ọmọ bíi twenty nine ni mo ti bí <laughs> kíkọ́ wá máa kọ́ wá sílé yín ẹ máa fẹ́ mi pẹ̀lú ẹ̀ ẹ́ ẹ dákun ẹ ní sí àgbákò ẹ ní sí àgbákò if you are working for Yorùbá nation ẹ ní ṣe rí ibú ẹ ní mẹ́rin ibú ju ẹnu bí ẹran o ẹ dákun ẹ mọ̀ jẹ́ ajá o ẹ ní sí àgbákò ẹ mọ̀ jẹ́ ajá o èmi Yorùbá wí bí ìbá fẹ́ bá mi jà yín sùn mẹ́yìn ni plan A tó ṣe di mi Yorùbá nation ni Yorùbá nation yìí ni no going back Yorùbá nation yóò níbi kankan tá a fẹ́ ṣe ọkọ̀ Yorùbá nation kò sí ní forí sánpọ́n Yorùbá nation ó ti irọ́ lẹ pa kò ní kú o torí àwọn àkan ògóra mu ògóra <laughs> ọmọ rí ọmọ rí títì ògò kí ọmọ rí títì o torí àwọn àkan àti bọ́ lọ́wọ́ bá dúró. ọmọ àpírẹ́sì ọmọ twenty nine <laughs> èmi fara mi ti wọ ninety nine years bí ṣe wà yìí èmi àti èmi àti um, Adam ànábì ádámù ẹṣẹ bọ ẹ jì mí ni <laughs> èmi kà ànábì ádámù lẹgbẹ o ẹ ṣọ́ra yín sista abudu sulaimon èmi là abudu sista abudu sulaimon àbí mr adébáyọ̀ tó bá mú yín ọmọ ninety nine ni mo ti bí èmi gan mo ti wọ two thousand years yorùbá nation ládúró dé plan a to z di tèmi yorùbá wuyì pẹ̀lú bí mo ṣe ń játọ̀ yìí bẹ̀rù bí àwọn mi ṣe lẹ̀ mọ́lẹ̀ yìí ah! yorùbá nation yìí nìkan o yo ari Yorùbá nation ẹ bá lè ẹ mọ̀ kí mi pé èmi ló máa rí Yorùbá nation mọ́ ari ni Yorùbá nation mọ́ jẹun ni mí so for you people saying lórí show yẹn oh oh something ò dáa you are not too harsh on them you are trying to settle it ni agbára Ọlọ́run ba alalele Yorùbá á sọ mí ní ẹ̀san gẹ́gẹ́ bí ìwà tí mo wù nínú show tí mo ṣe yẹn tí n bá fi kan kẹ́kan Ọlọ́run á bí mi tí n èmi láìkẹ́ e máa ṣépè tẹ́lẹ̀ máa ti ṣépè wájú mi onírọ́ lórí tọ̀hún mi láìkẹ́ e máa ṣépè kékeré náà mo kò máa fi kàn sọ pé ọlọ́run bàkùsọ ọlọ́run ló mọ ló mọ ẹjọ́ dá ẹ̀dá ń wojú ọlọ́run ló rí kọ̀kọ̀ ẹ̀dá tàbárí ọ̀kan tí mo ní ní kọ̀kọ̀ <laughs> tàbárí ọ̀kan tí mo ní ní kọ̀kọ̀ nínú ṣó yẹn kí n tó ṣe ṣó yẹn àbí lẹ́yìn ṣó yẹn fún ìdá dára ọ̀ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èmi nu ọlọ́run nu ẹ ṣáà ti fà mí lọ́lọ́run lọ́wọ́ Elédùmarè ló mọ ẹjọ́ And I don't want to leave Yoruba nation, so I have to swallow. Thank you for saying confirm. Yes, I don't know dá o. Because ẹ̀yin tẹ́ sọ pé Yorùbá wuyì ẹ ọ ẹ̀hún. oh sọ o sọ pẹ̀lú ọkọ̀ọ̀kan ni ojú mi lẹ rí. Action ara mi lẹ rí ẹ̀ rí ọkàn mi. Ọba tó yí gbangba àyà mi wípé unity ni mo fẹ́. Ìṣọ̀kan ni mo fẹ́. Ìrẹ́pọ̀ ni mo fe, Bí àwọn olóṣèlú ṣe ń ṣe yẹ̀yẹ́ Yorùbá nation kò tẹ́ mi lọ́rùn because wọn care ẹni tó máa kú kó kú ẹni tó they don't care they don't care all they want ni pé ká jà ká fọ́ ògbó ẹ̀ lójú káwọn lè ráyé ṣe kán lè ráwọn èèyàn nílùú ní jìbìtì that is àmì I àmì skype àti gbogbo yín náà bọ àbí <coughs> ah, kí wọn máa ṣubú. <laughs> káwọn lè rí ayé ṣe kó lè ráwọn èèyàn lù ní jìbìtì àmọ́ èmi tí mò ń sọ̀rọ̀ ọlọ́run á san mí lẹ́san ọlọ́run á ṣe ìdájọ́ mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ lórí ṣó tí mo ṣe yẹn o ah! tí bá ti fẹ́ kírun nísìn má tún máa fi ṣó yẹn má fi ṣe prayer point tó bá yẹ pé torí sixty over sixty million ọmọ Yorùbá ni mo ṣe ṣe ṣó yẹn ni mo ṣe wò pé ah láéláé thank you god bless me for for respecting my husband ah hey thank thank you for thank you for your compliment but if i don't respect him ta ló máa fẹ́ mi ah kọ́mí mi ṣe sọ̀rọ̀ mi nìyẹn tó máa gbà mí <laughs> ta ló máa fẹ́ mi ilé ti kú wọ́n ti rìbọ́ọ̀ mi. Um, so i don't want to i don't want to ṣẹ̀ sí so kò ní lọ pé kí n jáde lé ṣe tó mi thank you for saying i respect my husband ìyàwó tiẹ̀ náà agbọ́rọ̀ sí ẹlẹ́nu lágbára ọlọ́run gbogbo yín pátápátá tẹ́ jẹ́ ọkùnrin lórí ṣóyìn ìyàwó yín egungun ìhà yín tẹ́ ti fẹ́ yàwó ọlọ́run máa fún yín ẹ̀tẹ́jọ́bìnrin náà ẹ tó máa mọ̀ yín tọ́jú tó máa fún yín ní rest of mind tẹ́yìn náà máa lè gbọ́rọ̀ sílẹ̀ lọ́lọ́ máa fún yín ẹ̀tẹ́ ti fẹ́yàwó tẹ́ ti fọ́kọ pátánà yín wọn ò ní jẹ́ irinṣẹ́ èṣù fún yín wọn ò ní jẹ́ wọn ò ní jẹ́ ọ̀tá fún yín àtẹ̀mí náà o wọn ò ní jẹ́ gbàkọ̀ fún gbogbo wa àwọn ọmọ tá wa bí ọlọ́run ò ní sọ wá dọ̀tá wọn kò ní sàwọn náà dọ̀tá wa. èèyàn mr leah mr. Liadi, thank you. God bless you. Ẹ ṣé, ẹ ṣé, mo Everything will be okay. Please pray for us. Please pray. Share your comment Somebody should just call in and pray for us. Hey, jọ̀ọ́, somebody should call in. One person on back your bá mi call in. Your péré bá mi call in. Ẹ pray for one. One person should just call in plus one seven one eight five zero two zero five seven three. One person, please call in and pray for us. You disrespect your husband, even all your family àbùdè kúlíkúlí àbùdè kúlí àbùdè kúlíkúlí wàhálà ẹ pọ̀ ẹ àbùdè kúlíkúlí kéèyàn kan bá wa pè wọlé tàyẹ̀yàn kan wa pè wọlé àbí kò sí wọn ti bá wa kọ kọ́mẹ̀ntì àdúrà tẹ bá pè wọlé màá pìkẹ́ ní whatsapp plus one seven one eight five zero two zero five seven three ẹfà fulikúlikúlí ńlẹ̀ fúlàní ni fúlàní pé orúkọ ẹgbẹ́ kéwú ló fi kọ́ ẹgbẹ́ kéwú ló fi kọ́ orúkọ máa jẹ́ kí n ṣẹ̀ sáwọn àfáà mi àbùdí kúlíkúlí ẹ ọ <laughs> eh? ọmọ yẹn wáyé kìjà sáwọn àfà mi ẹ ọmọ àfà dẹ ni wá ọmọ àfà ọmọ àfà nínú ọmọ àfà tó bí nínú àfà ni wá so àbùdí kúlíkúlí wò nìyẹn ọmọ fúlàní ni wọ so dábàá yẹn tó fẹ́ kọ́lìn ẹ mo kàn nídìí kọ́lìn èèyàn kan ẹ a máa ṣàdúrà fún ara wa tí ká ṣe ẹ ẹyọ ọkùnrin dẹ̀ wà bí mi fẹ́ lead the prayer ó kẹ̀ yẹ ká lead the prayer ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Jésù Kristi àbí. Um, ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run dàpọ̀ tẹ̀mí mímọ́ bó ti wà látètè kọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ayé ànípẹ̀kun àmín orí ọ̀fẹ́ tí bàbá tọmọ tọlọ́run ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ kó gba ojú wa lọ́wọ́ omijé nínú yorùbá nation yìí kó gba ọkàn yorùbá nation kó gba ọkàn yorùbá nation lọ́wọ́ ìṣubú lọ́wọ́ ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí oore ọ̀fẹ́ ti bàbá tọmọ tọlọ́run dàpọ̀ tẹ̀mí mímọ́ kó sọ ìrẹ́pọ̀ ìfọ̀kànbalẹ̀ àti ìtùnú sí ilẹ̀ Yorùbá ìṣera ẹni lọ́kan ìgbọ́ra ẹni yé oore ọ̀fẹ́ ti bàbá tọlọ́mọ tọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ sínú Yorùbá nation kó gba ilẹ̀ wa fún wa ká lè máa yọ̀ ká lè máa yìn ọ́ lógo láti sínsìn lọ àwa yóò ti máa gbé olúwa láéláé àmín àmín àmín lórúkọ jésù sàrámà alẹ́kùn ramọ́túnlá ìtàlá ọ̀bàràkàtù olúwa ọlọ́run mi máa tóbi jù bàbá mi olóore ọ̀fẹ́ bá mi alẹ́ wí lè ṣe oyígígi ọba ńlá rabaraba bá ẹwù kábíyèsí ọlọ́run ìkọ̀kọ̀ ọlọ́run ìbábá rí ìró àlá lálẹ́ di ọ̀run àdìgún sánmọ̀ aláṣẹ ìkáyé agbókọjá ọgbó akẹ́mọ bí ojú aṣẹ ni bó ṣe fẹ́ ajímájẹ̀bi ìṣe olùpàṣẹ ìrọ̀rùn olùfinimọ̀nà òjúlógo ṣògo aríran jùran lọ ẹ má yẹ kí abdulskini yẹ kó distract yẹn ká ṣàdúrà fún yorùbá nation ìjì ń jà lọ́wọ́lọ́wọ́ ìjì gidi ló ń jà ọba mi àlèwí lè ṣe àlè ṣe lèwé alágbára gbogbo ní jẹgbà pátápátá oyigi igi ọba ńlá ràbàràbà bẹ ò kábíyèsí ọlọ́run ìkọ̀kọ̀ ọlọ́run ìbábá àrí ìró àlà alálẹ̀dẹ ọ̀run àdìgún sánmọ̀ aláṣẹ ìkáyé agbókọjá ogbó akẹ́mọ bí ojú aṣẹni bó ṣe fẹ́ ajímájẹ̀bi ìṣe olùpàṣẹ ìrọ̀rùn olùfinimọ̀nà ẹlẹ́ni àtẹ̀ní oníjẹta ìjẹrin ọba lẹ́yìn amẹ̀yìn paríparí ọlá òmìnira ọ̀rọ̀ ògbéníjà kẹrù boníjà ojúlógo ṣògo atógbójúlé atófaratì bí òkè kábíyèsí mi kábíyèsí mi kábíyèsí mi arabaraba bẹ̀wù ìjì tó ń jà tó lè gbélé ayé tó lè gbégbó tó lè dá gbogbo ọ̀run papọ̀ kábíyèsí mo pẹ́ lọ́rọ̀ yorùbá nation báyìí ọlọ́run ọba sọ̀kalẹ̀ sí àárín wa fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ pẹ̀lú tòun ìgbọ́ni ìgbọ́raẹniyé sí àárín wa ká lè máa yìnyàn nì ká lè máa gbé ọ̀gá gbogbo tó máa jẹ́ èdè àìyedè gbogbo ìdààmú fìtínà tó máa sọ Yorùbá nation tó máa sojú ẹ̀dẹ́ ah aláwọ̀ wọ́n ló kọ́ ẹ tó fi hàn àti tó fi pamọ́ aláwọ̀ àlèmúlẹ́kù àlèkùdùsù àsálàmù àlèmúmi àlèmú àmínú alẹ́ àṣìṣọ́ adéjàbárì mùtẹ́kẹ̀ bírù àràmọ́nì àròyìn màlẹ́tífù ọlọ́run wala somo méje ilẹ̀ méje ayé ṣìkẹ́ ẹ̀dógún jẹ́ kọ́rọ̀ yorùbá nation kó gún níwájú ẹ̀ wọlá kún fáyà kún méje ìjọ tó wà nù kúránì mùbínì méje tó wà nù yàásín tó fi ń jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún jẹ́ kọ́rọ̀ yorùbá nation kó gún níwájú ẹ̀ kábíyèsí ọlọ́run mo pè é lórí ọ̀rọ̀ yorùbá nation ìjì tó ń jà yìí ìjì oníjà kò gbódó ìjì tó ń jà ẹ̀ má yẹ kó gbé odò nation lulẹ̀ mo bẹ̀ ọlọ́run ọba Allah lórí ọ̀rọ̀ yorùbá nation yìí bá wa ṣe àmì sí wọlá pé ìyà ń jẹ àwọn ìran wa wọlá pé wọ́n pa wá nípakúpa a ò rí ẹni gbà wá ọlọ́run bá wa gbà wá. Allah mo pè ẹ́ nì gbogbo tó máa fa wàhálà tó máa fa èdè àìyedè tó máa fa ìgbọ́ra ẹni yé tó máa dojú yorùbá nation tó máa yẹ kó sink tó máa dojú ẹ̀ kodò ọlọ́run mo pè ní wákàtí ọwọ́ yìí ọlá bisimilahi ramoni rahim bisimilahi ramoni rahim awusubilahi mina ṣetani rajim bisimilahi ramoni rahim aláwo láìla ilá wa alhaji kò yum làtà áwùzọ sí nọtí wọlá náà làwọn fi sàmúwà tí wọn fi làhágìrì mọ́nsá lẹ́sẹ̀ fẹ́ẹ́ dáadáa bí sinmi yàrá mọ̀ báyìí náà ẹ̀dín wọn mọ́ni fáwọn wàlá yìí túnà bí ṣe èmi ní mi dàbí wọn ṣáà wá sí àkúrú sí ìsàmúwà tí wàlá àgbà wàlá yàdù sí wọn wọ́n wọ́n azim Bismillahirrahmanirrahim. Wadu wa leli zasa jamu wa da ka buka mon kola wala. Ayi la kam nani o oh, lawda sawfa yuti ka buka fatta to. Alam ya jika yetimu fa awa wa ajada dola fa ada wa ajada lan fa no fa man yetimu fa la tak wa ma sa ila fa la tan ha wa ma bin mati rabbika fa bismillahi rahmani alhamdulillahi rabbil alamin arrahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin inna ma'amuru zawda shay'a yakun lahu kun fayakun inna ma'amuru zawda shay'a yakun lahu kun fayakun inna ma'amuru zawda shay'a inna ma'amuru zawda shay'a yakun lahu kun fayakun la masha wala kun fayakun wala kun fayakun wala fayakun pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti ẹnìkan ni ẹ̀dá ló sọ pé Yorùbá nation ti sink E tó sọ pé Yorùbá nation ọkọ ẹ ti dànù kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o àfa ńlá bẹ̀rẹ̀ ti bolẹ̀ tí àfa ńlá àfa àdà kíyèsí èèyàn ló sọ pé ọkọ Yorùbá nation ti dàrú ó ti dàwó ó ti sínkì kíyèsí aláwù ò sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ torí pé òwò dá wa fún ìyà jẹ ilẹ̀ wa la fẹ́ gbà tó pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jà fún Mẹ́kà làwọn èèyàn ṣe ń lọ Kaaba Ọlọ́run ṣàánú fún wa ọlọ́run ṣàánú fún wa ṣàánú fún wa má jẹ́ kógun kó wa lọ yádáfíù jẹ́ kí n sọ̀rọ̀ yádáfíù yá sàlám yádáfíù yá sàlám yádáfíù yá sàlám yákáfí yá ṣáfí yá mọ̀ áwọ́fí yákáfí yá ṣáfí yá mọ̀ áwọ́fí yákáfí yá ṣáfí yá mọ̀ áwọ́fí ọlọ́run wàyí náà júdà náà làámú ni kò gaàlì bù náà wàyí náà júdà náà làámú ni kò gaàlì bù náà wàyí náà júdà náà làámú ni kò gaàlì bù náà awúzùbí láì mi náà ṣètọ́ ni ọdún bisimilayi ramọ́ ni rẹ́yìn awúzùbí rábì fálákì Mishari shari mu'alako wa Mishari shari gasiki za wa koba wa min shari nafasati fil uqad wa min shari asidi istasada bismillahir rahmanir rahim a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min shari waswasil nas allazi waswisu fi sudurin nas min aljinat wa nas bismillahir rahmanir rahim ala allahu hadu allahu samadu had lam yalid wa lam yulad had wa lam yakun lahu kufuwan ola pe ìkan ni wo Ọlọ́hun o pe méjì dákun ṣàánú fún wa Ọlọ́hun dákun ṣàánú fún wa Ọlọ́hun dákun ṣàánú fún wa jàánú fún wa má fi àjẹ wa má dà wá láàmú ilẹ̀ yorùbá ilẹ̀ ara ni wá ilẹ̀ yorùbá ara ni wá àdéhùn ní àṣẹjídùn lákùn lọlùkúránì sọ àdéhùn ní àṣẹjídùn lákùn àdéhùn ní àṣẹjídùn lákùn ọlọ́run ká pè wá dá wa lò ó sọ nínú bíbélì ní matthew seven verse seven chapter seven oni ní ẹ pè mí màá dá yín lóhùn oni ká kànkùn oni ní wàá ṣí fún wa ó ní ká sọnù wàá wá wa rí ọlọ́run bó ṣe sọ nínú matthew seven seven bẹ́ẹ̀ náà ló sọ nínú àyà àlùkùrá ni ọlọ́run àpè báyìí wákàtí ọwọ́ ẹ̀ dákun sílẹ̀kùn àánú fún wa ìyà ń jẹ wá nílẹ̀ yorùbá àwọn ń pa wá nípakúpa wọ́n ń jí wa gbé wọ́n ń febi pa wá ọlọ́run ọba jánu fún wa dìde nínú agbára ẹ dìde tógún tógún dìde tìjàtìjà dìde tógún tógún dìde tìjàtìjà dìde lágbára ẹ kó wa ṣèrànlọ́wọ́ fọkàn wa our heart is bleeding à ń dààmú ńlẹ̀ yorùbá ọmọ ẹlẹ́ran ń jẹ gungun ọmọ kisa. Ani ń wà kìsà a ní resources tó ṣe fún wa ṣùgbọ́n wọ́n fi agbára gbà lọ́wọ́ wa ọba tó fa ìjọba nàmúrúsù ya àwọn tí wọ́n ní wọ́n lára bá wà fàjọba wọn ya ọlọ́run wọ́n fàjọba nàmúrúsù ya wọ́n ló fàjọba fìrìà ọ̀nà ya Awon tí wọ́n ní wọ́n lára yìí ti di nàmúrúsù wọ́n ti di fìrìà ọ̀nà wọ́n fìtínà wà bá wà fìtínà wọn bá wa fa ìjọba wọn ya ọlàlà haúlà kuata kùwátà ìlà abiláì alirabili azim ọlọ́run ẹ̀bà ẹ̀ríwọ̀ hmm. <laughs> àyàgbọ́ àyàtọ̀ àyàjọgbọ́ àtọ̀ ẹ̀yin bàbá mi o ẹ̀yin màmá mi mo kí gbogbo yín pátápátá ọlọ́run ọba ọlọ́run ọba tó ní ilẹ̀ yorùbá elédùnmarè bá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ayé iba bàbá ìbá yèyé ìbá <laughs> ọ̀tàlélógún irú mọ̀lẹ̀ tó ń bẹ nílẹ̀ yorùbá ṣàngó èṣù ọbàtálá ọbàtá ìṣàwà takuntakun lóde ìrànjẹ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ya mi awẹ́dẹ kó tó wẹ mọ́ gbogbo irú mọ̀lẹ̀ tó wà nílẹ̀ yorùbá pátá ìbẹ̀yìn jáwéjáwé ìbẹ̀yìn wágbowágbò ìbẹ̀yìn tẹmọ́ tóbi sọ ẹ dìde ọ̀rọ̀ míyàn olórogbo yemọja yemọrọ ṣàngó olúkòso àyàrá náà kàtà yẹri iná lójú iná lẹnu <laughs> ẹni jẹ́ kí n o <laughs> ogunlákayọ̀ yorùbá gbogbo tẹ́ ti jà fúnlẹ̀ Yorùbá ẹ̀yin takuntakun Timi Ẹdẹ ẹ dìde ẹ dìde wa jà fún wa nílẹ̀ Yorùbá Ìyálóde Fúnṣetán Aníwúrà ẹ dìde látó ààrẹ látó òòṣà ẹ dìde gbogbo orúmọ nílẹ̀ Yorùbá ẹ dìde o e wa jà fún wa ìyà yìí tó gẹ́ àbí kò tó gẹ́ lọ́dọ̀ tí yín ni ìyà yìí tó o ìyà yìí tó o ó ti tó gẹ́ o ó ti sú wa àròbá lè da ìjà tẹ́tẹ́lẹ̀ ni la ṣe pariwo la ṣe ń fò sókè la ṣe ń bẹ́ sísàlẹ̀ ó pọ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá àlè dájá o ẹ̀yin rúmọ̀lẹ̀ lè ru yorùbá ẹ dìde o koríko dìde èrùwà dìde iyẹ̀pẹ̀ lè dìde ẹ dìde ó ti dójú ẹ̀ ó ti dójú ẹ̀ jàre ẹ dìde wá jà fún wa àsámọ́ ẹja wuya bí kí ló pè mí wọ́n máa ti fi ti máa gbẹ ẹ̀mú. Ṣàngó ẹyẹ Ọbàtálá Ọbàtá àṣẹ ọba takuntakun lóde ìrọ̀jì de dìde ogun ti dé ẹ wá jà fún wa o àwọn ibi tá a máa ságbà o fúlàní tí kò nǹkan wọlé o ẹ dìde ẹ jà fún wa ẹ dìde ilẹ̀ tẹ fi ń lẹ̀ fún wa ẹ̀yin bàbá wa òun ni wọ́n fẹ́ gbà wa yìí ilẹ̀ gẹ́rẹ́ àfọkọ́yẹrẹ alápò òrìtara yẹn ń pè alápò kàn gbogbo ìgbà tó bá ti ń dásẹ̀ lórí torí yẹ báyìí tí wọ́n dàfẹ́ wá pa kún mí àjàdí ìkó gbogbo ìgbà tó bá ti ń dásẹ̀ sórí ìpọ́n àwọn wá pa báyìí ilẹ̀ kóoru kóoru bò wọ́n gẹ́gẹ́lẹ́ gbajà ó <laughs> abẹ́kúta kí ló wà ń bẹ̀ olúmọ olúmọ dìde gẹ́gẹ́lẹ́ gbajà dìde òkè òkè ìbàdàn ọlọ́mọ òrù ó yẹ ìdìde ọ̀ṣun kẹbẹ̀ sí ní rúbù ọ̀yà o ẹbẹ̀ sí ní rúbù wọn ni. ọlọ́run ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kì í ṣàdúrà ẹ̀kan pa kọ́mẹ̀ntì yìí ó yẹ kí n block comment section ní kí n má rí kọ́mẹ̀ntì yìí kọ́mẹ̀ntì yìí tí mo rí ẹ̀jẹ̀ ń ṣàdúrà èyí lẹ́mọ three in one ten wá káàkiri mi ò ní kankan bí ṣe wà yìí jésù ni jésù ni mo gbójúlé mi tiẹ̀ mọ́ jésù mi ni mo gbójúlé o bí ṣe wà yìí jésù mi ni mo gbójúlé àdùkúránì ni mo gbójúlé ìyá aláwọ ọ̀dọ̀ ìyá aláwọ kó hù wọ́n lọ ẹ̀yin bàbá wa tẹ́ ní nǹkan ẹgbẹ́ kíní ìjáde ẹ̀yin ló kàn o tinubu kọ́ ló kàn o àbùdí kúlíkúlí ohun to wà lẹ́yìn tó pé òrin tó wà tó ń bọ̀ ni tinubu kọ́ ló kàn àbá tó ní nǹkan lé àwọn ló kàn báyìí àbùdí tó yẹ pé àwọn yorùbá gidi ní ètè ránṣẹ́ sílùú òkè àwọn bàbá tó ní nǹkan nu ilé kíní kan tó ń gbin kàn ẹ̀yin ọmọ ọlọ́gbọ̀jọ bàbá egúngún ẹgbẹ́ nǹkan bọ́ta àwọn kíní tó ń gbin kàn nínú ẹ̀kú ẹ̀rú bọ́ta o ẹ̀yin ló kàn àsìkò ti tó o ẹ̀yin ló kàn o ẹ̀yin ló kàn ẹ dìde ẹgbàlẹ̀ wa fún wa ogun ò bọ̀ ogun ti dé ni ogun ò dàbí yàn ogun ò dàbí ẹ̀kọ́ ìwọ tó ń ṣe kínní kan Tinubu ló Òbí ló kàn Àtíkù ló béèrè lọ́wọ́ rẹ pé àwọn tí wọ́n kó sínú igbó kí náà wá ṣe kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ akọgọtò Ọ̀rúnmìlà ah wọ́n ní mi pa Ọ̀rúnmìlà ah Ọ̀rúnmìlà bàbá àgbà Ọ̀rúnmìlà bàbá àgbà Ọ̀rúnmìlà ṣé a máa bàbá àgbà olúmìnira ìdìde o gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run àbíkú ayé àbíkú ọ̀rẹ́ mèrè ayé mèrè ọ̀run ẹ dìde ẹ dìde ẹ̀yin ìyá mi arúgbàṣọ má kanlẹ̀ ẹ dìde ó ti dójú ẹ̀ kí ni yóò bọ̀ mọ́ ó ti dé ni. wọ́n ní gbogbo òrìṣà ló máa di lágbára ọlọ́run ọba ẹ dìde kò bọ̀ mọ́ ó ti dé ni ẹ dìde wá jà fún wa ìwọ tó ń support olóṣèlú ọkọ béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn tí Buhari kó sínú igbó kí ló fẹ́ fi wọ́n ṣe just ask yourself but what is their mission tí Buhari fi kó wọn wọlé tí El-Rufai fi kó wọn wọlé Tinubu lè sọ pé òun mọ̀ nípa ẹ̀ Tinubu mọ̀ nípa ẹ̀ àwọn náà ti bọ́ta ní twenty fifteen ọkọ àwọn wọlé fún bẹ́ẹ̀ Jonathan ò ní gbẹ́gbára sílẹ̀ Jonathan dẹ̀ said Jonathan sọ pé kò sí blood èèyàn kan Nigerian citizen kan tó wọ̀ láti sacrifice for politics Jonathan gbé gbé ìjọba sílẹ̀ ní ọwọ́ ọ̀rọ̀sẹ̀ a mọ̀ pé ọ̀rẹ́ ni Jonathan ṣe fún wa a rò bí ẹ̀ka ni Jonathan ni <laughs> fọ́ni ẹ jẹ́ gan a rò bí ìka ni Jonathan ni. torí to ọba wọ́n ti rù wọ́n wọlé bí ra ẹ pé àwọn tó ń rù wọlé kí ló fẹ́ wá ṣe pẹ̀lú àwọn mi nílọ yìí pẹ̀lú bí mo jẹ́ ń kálọ̀ lòyìn bí mo jẹ́ ń jẹ́ tọ́ sára tí mo nídìí <laughs> ó dà pé mo nídìí bíìpù bí yẹn jẹ́tọ́ sáré pé mo ní ìdíkẹ́ lọ́kẹ́ sọ bíbù mọ́ mi lọ́rùn kí máa jẹ́tọ́ sí yẹn mo ti ń sọ̀rọ̀ àwọn olóṣèlú yìí ò ṣẹ̀ mí wọn ò ṣẹ̀ mí ìkà tí wọ́n ń ṣe ni pé wọ́n rí tí mo rí wọ́n mọ̀ pé àwọn ará bíi wà nínú igbó wọ́n mọ̀ pé wọ́n lè strike at any time wọ́n dẹ́kọ̀ wọn ò sọ wọn kan wọ́n mọ̀ pé bí ń paráàlú wọ́n dẹ́kọ̀ wọn ò kówó jáde wọ́n ń kówó pamọ́ yìí kan fi ṣẹ̀mí nìyẹn tó bá rẹ àwọn àbí wọ́n fẹ́ medical check up wọ́n lọ sí London wọ́n lọ ṣe medical check up wọ́n dẹ̀ kọ̀ wọn ọ̀kọ́ hospital fáwọn èèyàn mi ìṣètò wọn ṣẹ̀ mí nìyẹn wọn ò ní mi ìmọ̀ wọn rí ọmọ mi rí mi ní ọkọ mi ní ọkọ tẹ mo ní nìkan mi kọ́mọ̀ pẹ̀lú wọn wọ́n fly private jet wọ́n fly ẹ̀hún eh, kilo ló helicopter ni wọ́n fly wọ́n dẹ̀ kọ̀ wọn ò tún ọ̀nà ṣe àwọn èèyàn lásìdẹ́ǹtì wọ́n bi Lai Mohammed wọ́n ní kí ló dé àwọn èèyàn Lai Mohammed sọ pé Moto ti pọ̀jù nàìjíríà ṣẹ́yìn ti ra mọ́tò tí yín láì mọ́tò ó ní mọ́tò pọ̀jù nàìjíríà làwọn ṣe ń lásídẹ́ǹtì èmi kọ́ ni mo sọ ẹ lọ wò Channel TV ṣẹ́yìn ti ra mọ́tò tí yín èmi náà ni wáyé ti dàrẹ prince ṣẹ́yìn ti ra mọ́tò tí yín eh, àwọn nǹkan tó ń ṣe fún mi ni kò sí nǹkan mi wọ́n kówó pamọ́ àwọn ọmọ àwọn ọmọ family mi Asa pé ibo yorùbá haúsá i don't care I am i am for humanity not for religion, not for tribe. I am for humanity. Wọ́n kọ̀ wọ́n kú yẹn pa àwọn yẹn lọ ń kú sí Mediterranean tó wọ́n fẹ́ sá lọ. Fẹ́mi Adéṣínà ti bọ́ta, ó lẹ́nu tó fẹ́ sá lọ ní sèé oníkóyè tèwọ́ náà kò sá lọ. Fẹ́mi Adéṣínà, presidential presidential kí ni Fẹ́mi Adéṣínà yín? Spokesman Spokesman Buhari, ó lẹ́nu tó fẹ́ sá lọ ní sèé oníkó sá lọ. Ní kò sí nǹkan tó kàn. Buhari said that two years or three years ago pé nígbà tá a fẹ́ sálọ kó sálọ àwọn gọ́dìbù followers tó máa fẹ́ sọ̀rọ̀ náà ní ilẹ̀ you can go to Ghana we are here in Nigeria àwọn tó wà nùgbò yẹn wọn ò bá yín ṣeré o kọ́ lọ́rùn ọ̀bà kó gbàgbára lọ́wọ́ wọn ló kù they are not in Nigeria to play they are there to accomplish their mission they are there to accomplish their mission máa ṣe show ẹ fẹ́ gbọ́ àwọn international body ẹ̀ṣẹ̀ tó ló ní dáhùn Must be. Taloni down for mr kabiru Moki. Down for dánfọ àbí kẹkẹ àbí máa wíwá ṣé ẹ ti gbọ́ àwọn international body When in Nigeria, I want you a owó mo sì But you sí olórí ẹbí fẹẹ jayé sí fún ìṣòdì máa ṣe lórí ẹ wọ́n nàìjíríà jẹ àwọn olówó fẹẹ sì presidential eh, jet yín ó dàpẹ́ ẹ̀ ti gbọ́ pléènì tí buhari ń wọ̀ presidential jet wọ́n ní buhari jẹ wọ́n lówó wọ́n fẹ́ sísí ẹ bọ̀ lọ́ra márùn wá ẹ bọ̀ lọ́ra márùn wá bọ́ kàdá Nigeria is a cruise ọdún pé buhá nàìjíríà jẹ àwọn olówó rẹsì sí private jet ti pẹ́sidẹ́ǹtì <laughs> wàhálà ti dé Nigeria is a cruise tó bá sì sí president if they if they are able let us be paid or or come to pass lóòótọ́ because wọ́n ní they may they may no one lose. sí wọ́n we may seize Nigeria presidential jet Thomas is the presidential jet in Nigeria tí Buhari bá ń gan tó bá ń gan ẹ̀rọ tó ń definitely tí China náà bá dìde China can seize all Nigeria citizens jokes apart oh God bless you too sir jokes apart go and Google it wà látàlá pé máa ń ṣe rédò tó yes máa ń but go and google it <laughs> thank you Masbi. be wọ́n they will they may wọ́n ní they will o má lo will wọ́n they we may seize Nigeria presidential jet because of debts. torí gbèsè tí Nigeria jet, tó jẹ international body àbí àwọn náà jẹ lówó náà wọ́n ní because of debts, mo you call? kalẹ̀ má padà tuntun kà kí tó ṣe ṣó lórí ẹ̀ wọ́n ní máa Nigeria presidential jet ẹ̀wọ̀n aburukúlíkúlí wo ara ẹ wò tó bá mú àwọn e ẹ jẹ lówó tí wọ́n bá sì sí presidential jet yín kò tẹ́lẹ̀ rí kò ṣẹlẹ̀ rí o tó bá sì e ẹ̀ China náà máa dìde láti wá sísè ìtẹ̀wá Nàìjíríà ni yes oníkàkọ́ máa dìde tó ṣe tètè lọ gbèsè yẹn mọ̀ pé wọ́n ti jẹ gbèsè kalẹ̀ fún wa fájọ́ lọ sọ pé àwọn jẹ gbèsè di ìran kẹta ni a mọ̀ pé wọ́n ti jẹ gbèsè kalẹ̀ tó àjẹfẹ́ Yorùbá nation owó tí wọ́n jẹ kí wọ́n pín sí ọ̀nà mẹ́ta àbí iye ọ̀nà tí nàìjíríà bá pín sí kúlíkàlùkù máa san gbèsè ẹ̀ díẹ̀ díẹ̀ àbùdí kúlíkúlí ìwọ ipò bẹ́tà ju pé o tí mò ń sọ ìròlè ní nàláì go and search it Oh, Yeah, I don't know if you fìyà me. go and search it náà ẹ rí pé ó ti lẹ́tìkẹ́ báyìí àwọn delta airline airline mẹ́ta ni wọ́n láwọ̀ bá mẹ́rin wọ́n láwọ̀ wá Nigeria mọ̀ airline mẹ́rin bí wọ́n ti bá nàìjíríà wọ́n lè jà wọ́n lówó epo tún wọ́n ìyẹn wà ńlẹ̀ now wọ́n tún wá ní we may seize Nigeria eh, presidential jet because of debt because of gbèsè tó bá ti wá sì sí ẹ̀ ẹ kàgbé ẹ kàgbé jokes ẹgbẹ́ kan ẹ bá mi share fídíò yìí ẹ jọ bá mi share tó bẹ ọlọ́run ẹ share káwọn ọmọ kan tó ń bọ̀ yorùbá nation la fẹ́ yorùbá nation kì í pé yorùbá nation nìkan ní issue issue is ibo ni Nigeria for this uh, uh, Yorùbá nation kò ti sink ṣé Nigeria sink tó kàn ní Yorùbá nation bá sink Nigeria go to sink ó to sunk because Thomas is the presidential jet need the president Ti wọ́n gba jet àbí mo mọ̀kọ́ tó pè ní president ni jet to fi travel One of my only one they may seize it is it that they seize it Buhari mọ̀ pé ko ti ń lọ <clears throat> Buhari mama ń jẹ gbèsè kalẹ̀ ni o ó mọ̀ pé òun ti ń lọ is it that they see it president bá yẹ̀tẹ̀ tún débẹ̀ tẹ bá dọ̀ dìbò president yẹn náà tún mú owó tó yẹ kẹ́ di jẹun òun náà fi ra private jet tiẹ̀ àbí kó náà gba lóònù kalẹ̀ táwọn ọmọ tí yín bá dàgbà kó máa sanwó ẹ̀ and to bá ti mú ìgbóhùn kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ gbam China will stand up àwọn ọmọ ṣinkó wọn ò fi owó ṣeré they will stand up is either kí wọ́n gba pọ́ọ̀tì lọ́wọ́ yín wọ́n ti ṣe bẹ́ẹ̀ nílé ní Ni ló kọ Africa yìí áfíríkà ṣí sàmábì àbí kí ló Africa áfíríkà country ẹ tó bá wọn sí áfíríkà country yẹn ẹ bá mi kọ síbẹ̀ china ló ń ṣe ọlọ́pàá níbẹ̀ china ló ń ṣe farming àwọn ni wọ́n ń gbin nǹkan ọ̀gbìn níbẹ̀ àwọn ni wọ́n ń ra ilẹ̀ náà ń dá oko àwọn ọmọ ìlú náà ń kọ ebè tó bá wá ṣe tán china ló máa decide yẹn tó fẹ́ ta àwọn nǹkan ọ̀gbìn yẹn fún wọn china ló ń rò sí àgbàdo ní títì I posted it last year. China ló roast àgbàdo ní títì. Àwọn náà wà in control of their port, in their everything. Why? Because president ìlú wọn náà ó fi ìlú wọn yáwó. Tó bá ṣe àgbàdo tó ṣe tó ṣe ọkà bàbà tó bá ṣe fitan. Wọ́n á import lọ sí ìlú wọn. Gàlàgàlẹ̀ tó bá kù lọ́mọ long long long China long ló ṣe ló dá ọ̀gbìn kalẹ̀. Ọmọ ìlú ló ń ṣe lébra níbẹ̀. Tanzania lẹ́yìn Tanzania tó kù ìlú kan ìlú mẹ́ta ni ní China ti take over ní Africa ìyá gẹ́dà ti change orúkọ yìí o pé ẹ máa jẹ́ shinkoshin shenlin shenglin <laughs> mi lè má ṣàwàdẹ má bínú China tó bá ti pé gba pẹ́sẹ́ jẹ́ ti gov eh, sam Sambia. God bless you ẹ ṣé mo ní kí n máa parọ́ ni ó sì tún kù kan ìlú mẹ́ta ni tọ́n bá wá dé sí Nàìjíríà nsin tọ́n wá táwọn ní private wọ́n bá gba private jet lọ tọ́n wá dé tọ́n wá kó wọ náà ìwọ tó ń bú mi Yorùbáwùyí she talk too fast she is kíní kan àmọ́ kò sí wàhálà tó bá ti change orúkọ ẹ̀ ṣáà fún mi nọ́mbà kó tó change orúkọ tó ti máa pè ẹ́ màmá expect kò sọ akẹ́lẹ́ ṣọ́ọ̀jọ́ ṣọ́ọ̀jọ́ ṣọ́ọ̀jọ́ ẹ má bínú it's Tanzania ma no. Tanzania, eh, Tanzania, mẹ́ta ni Zambia, Tanzania, and then eh, one other country. Mẹ́ta ni wọ́n ti wọ́n ti overtake nísìn. Uganda, Uganda. No, me sure, me sure pé Uganda wà ńbẹ̀. Me sure. Uganda yẹn eh, mi sure Mr. Adekunle, but I'm sure of Zambia. Me mi sure ti Uganda yẹn. Eh? A dẹ̀ ń sọ̀rọ̀. Ala fẹ́ Yorùbá nation So kíní kan ló kíní kan ló máa wà ńbẹ̀. Irọ́ ni àwọn náà kó 2023 fee. Sambia and Uganda, God bless you. Àwọn tá à ń bára wa jà ní Yorùbá nation yìí. Wọ́n mọ̀ pé àwa ń ṣe eré ọwọ́ ni. Wàláì, wọ́n mọ̀ pé eré ọwọ́ là ń ṣe. Ohun tó ń rún àwọn àwọn politicians yìí, ohun tó ń rún wọn lábẹ́lẹ̀. Wàláì ojú I don't want to come to social media. I don't want to come to social, media again. Oh, I don't want to come to social media again. They mock me, they, they, they, they insult me, they insulted hell out of me. I better say so. Because you don't say one wọ́n mọ̀ <laughs> ta ló ń rẹ́rìn ẹ̀rín wọlé ẹ̀rín kékeré kan ẹ̀rín kàkà ni wọ́n mọ̀ wọ́n pé China ò ní ọmọ ṣukú ò ní ṣeré máa gba owó ẹ̀ lọ́wọ́ wọn they know they are just deceiving you kó ní kálukú fi kó ohun tó fẹ́ kó ni Buhari ń palẹ̀ mọ́ tiẹ̀ Obi ni Àtíkù ni ẹ̀hún Tinubu ni ìtọ́ bá débẹ̀ nu wọn náà ó ń lọ tiẹ̀ ni tó bá di hélèni gbogbo wọn náà ní dual citizenship passports. passport wo ni wọ́n ní ìwọ tó ń mi passport bo ló ní that is why i don't want Yorùbá nation pé ká bára wa jà inú ẹran iná ilé lọmọ ẹranko máa yá gbẹ̀yìn wọ́n padà bọ̀ ńlé wọ́n padà bọ̀ ẹni tí ò bá mọ táwọn olóṣèlú yẹn ń ṣe ló máa tẹ̀lé wọn Awon náà mọ̀ wọ́n mọ̀ pé àwọn àwọn Buhari boys àwọn àwọn olókọba wọ́n mọ̀ pé wọ́n àánú gbó àníkà ti sọ fún ẹ ẹ bó ṣe ń gbéyàn bó ṣe ń gba ransom ẹ kí Buhari sọ̀rọ̀ Buhari ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló fẹ́ sọ ọ̀rọ̀ kí ló fẹ́ sọ ilẹ̀ Yorùbá wọ́n ń sọ ilẹ̀ Yorùbá di aṣálẹ̀ fi ten thousand ṣiṣẹ́ tó máa gbé èèyàn wá ní kó lọ mú ten million wa. àwọn àtọ̀rọ̀ owó fun, wa tún yá owó tó bá ní property ata property yẹn ṣé ẹni yẹn ṣé ó di olówó sí ni àbódòlòṣì ìjà tí wọ́n bá ń jà tragedy àbí kí ló máa ń pè tragedy àwọn mi lọ jàre sàbùsàrè àwọn mi lọ jàre tragedy tragedy sàbùsàrè unstrategize gbóyìnbó jàre wọ́n fi ń bá yín jà wọn ò fẹ́ wá jẹjà ẹ gbìm wọn ò fẹ́ wọn fẹ́ fèsì yín wọ́n kọ́ wọn fi ebi táwọn ìbá lọ sóko wọ́n lọ pa wọ́n lóko so àgbẹ̀ ò lọ sóko mọ́ wọ́n kọ́kọ́ fi ebi ń bá ilẹ̀ Yorùbá jà àwọn àgbẹ̀ ò lè dóko mọ́ Sunday Igboho ni pé yẹ pa àwọn àgbẹ̀ wa àwọn Yorùbá ọba òjòyè president kìsìlẹ nìkan kánsẹ́lọ̀ gbogbo wọn wọn pa wọ́n pọ̀ èyí tí ò kánsẹ́lọ̀ náà ará àdúgbò gbogbo wọn pa wọ́n pọ̀ wọn lè lọ sẹ́yìn odi ó ti ń kọ́ French ní ó ti lọ kọ́ French ní Kútọ́nù nísìn àbíkọ̀ ìjọba sẹ́yìn Sunday Igboho ti sọ ó ti conference. French ó ti conference kọ́ French ní Kútọ́nù nísìn but you can see as French as he is because twenty four hours light ló ń lò nísìn ẹ ti mú twenty four hours light ní Sunday Igboho ń lò French tó ń kọ́ nísìn You can see how fresh he is now. I'll come back now you need Yorùbá. Ó ní ó fọwọ́ kó ìfun ẹ̀ láti bíbí ilẹ̀kùn ha. <laughs> Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. Why why this irọ́? Irọ́ yìí pọ̀. Irọ́ yìí pọ̀. Ah! Irọ́ yìí lágbára. Irọ́ wò lélẹ̀ àgbákò. Àgbákò rọ lélẹ́yìí o. Igi lárí ti irọ́. Kọ́ńkọ́bílítì irọ́. Igi lárí ti. Àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń fẹ́ ń fẹ́ kí o fọwọ́ pọ̀ ìfun láti ìbàdàn lagos nàìjíríà <laughs> àbí mo ní ìbàdàn wa ìbàdàn ọ̀yọ́ state nàìjíríà kí o fọwọ́ pọ̀ ìfun láti ibẹ̀ ìfun ìfun <laughs> oh! nàìjíríà ẹ parọ́ kú wọn lọ fọwọ́ pọ̀ ìfun láti láti nàìjíríà dé Benin republic ìgbà tí wọ́n dẹ̀ mú àwọn abẹnẹ̀wọ̀n orí fún lọ́wọ́ ẹ̀ abọ́kùnrin láìlọ́ọ̀nù àbínú poli bag must be must be are you there kọ́ọ̀tì bíbí kọ́ ló wá mi fún bàbá ṣé ìfun yẹn ṣé ló pọ́lí báàgì náà kò sí àbínú àbínú basket no? flask kí ló ń pa yín lẹ́rìn ẹ̀yin tẹ̀rín yẹn pa mí lẹ́rìn o wọ́n sọ ní gbogbo fọ́ kó ìfun láti nàìjíríà lọ sí kútọ́nù ẹ dákun sí inú pọ́lí báàgì ló kó fún sí aláìrọ yín pọ̀ o ẹ wọ́n tàn yín ni is ill and healthy àwọn kan ní wọ́n yìí ń bọ lẹ́sẹ̀ ṣé ẹsẹ̀ tó pẹ̀sẹ̀ kọ́ ọ̀hún ni ó kó fún sínú pọ́lí bag wọ́n fẹsẹ̀ kọ́ in láti nàìjíríà dé Kòtònú definitely tó bá mi lè ṣe bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ rí lẹ́yìn àwọn bàbá bá wa kan bàbá kan ó fi ìfun ẹ̀kọ́ ọ̀hún lọ bá akọni mi ìjà yes ó fi ìfun ẹ̀ ó fi kọ́ ọ̀hún lọ fi jà débẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé Sunday Igboho lóògùn o ọ̀hún ah! oh! Sunday Igboho ní oògùn o bí ọ̀tọ́ lè kó ìfun ó gbé ẹsẹ̀ kọ́rùn ó tún kó ìfun dání aláwo lóògùn àmọ́bí <laughs> tá à ń lọ àmọ́ ẹ má bùsà bùsà ẹ má bù wá sister way out way out is Yorùbá nation way out is Yoruba nation nothing but Yoruba nation Yoruba nation not ni way out ni mo jẹ́ mo jẹ́ gbìyànjú tí mò ń tiraka pé ẹ jẹ́ ká ṣe ra wa lẹ́yọ̀ kan ká ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ tí kò lè ṣẹ́ ká ṣe ra wa lẹ́yọ̀ kan bí ṣe wà yìí nísìn ibi tí mo bọ́lẹ̀ gèdè báyìí sìn èèyàn bá àbúyà láyà mi mo máa rẹ́rìn ni. ọlọ́lúwa là ń jẹ ọlọ́lúwa là ń jẹ o. Sunday <laughs> Igboho oh, lóògùn ẹ jọ̀ọ́ please anyway tó bá sọ fún mi pé ẹ má jẹ́ kí awuyewuye tẹ́ ń gbọ́ lórí péjì yorùbá ti ṣe yorùbá nation kíníkan kíníkan yorùbá ti ṣe kíníkan yorùbá nation ti ṣe kíníkan ẹ má jẹ́ kí awuyewuye ṣẹ́rí àwa tẹ́ ń gbọ́ wọn tá à ń ta síra wa yẹn rìhásà là ń ṣe akọ̀ǹṣeré eré ọwọ́ là ń ṣe ẹ má kó fún yín setback o wà láìtàláì ṣẹ́rí àwọn tó wà lókè yẹn àgbà tó wà lókè yẹn ẹ ẹ rò bóyá ẹ kì í ṣàmẹ̀bọ̀ fún yín ẹ̀rù bóyá àárín ògùn ni ẹ̀rù bá àárín ògùn <laughs> mo fẹ́ ẹlòmí àwọn àwọn bàbá tẹ̀ ń wò yẹn àwọn àwọn tó wà lókè yẹn ẹ̀rù bóyá àárín ògùn ẹ̀ ẹ̀rù bóyá àárín ògùn àárín wọn gún <laughs> kí lórúkọ ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá mi fẹ́ káwọn èèyàn gbọ́ ni o mi fẹ́ káwọn èèyàn gbọ́ Arẹ́gbẹ́ṣọlá ó pe Tinubu ní àyàgbẹ́ ẹ̀yà Arẹ́gbẹ́ṣọlá ó pe Tinubu ní àtọ̀ọ́lé ó ní wọn ò tí ì débẹ̀ ìdí wọn ti ń rìn èmi kọ́ ni mo sọ fún yín o Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu wọ́n tún jọ jókòó papọ̀ ní last week ni eṣáà rí wọn ẹrí fọ́tò Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu wọ́n jọ jókòó papọ̀ ní last week ni dẹ̀mọ ni gbogbo ẹ̀ ìtawà náà ń ṣe yìí Yorùbá nation Yorùbá wuyì kí ni dẹ̀mọ ni dẹ̀mọ à ń dẹ̀mọ ni hmm. àjà kò síjà láàrin wa nǹkan tó bá máa dùn bó ṣe máa ń rí nìyẹn ẹ bá mi kọ yorùbá nation now síbẹ̀ ẹ bá mi kọ yorùbá nation no going back mo fẹ́ rí one thousand comment of yorùbá nation no going back kí n tó bínú mo fẹ́ mú bí ọkàn yín àmọ́ báńkì káàbọ̀ iṣẹ́ na me and you go start our own fiacre mr mobank oya bring it on wàhálà máa bu yín lọ́lẹ̀ mi ní kòkòrò bá fún ministers o mr mopa tó mọ orúkọ yín dáadáa mr sí ni máa bú yín lálẹ́ ó yá bú start to wa àwọn kan tó start fúráka yìí kagbẹ́ yorùbá nation ọ̀nà wàhálà inú No, ò dùn mo ti sunkún lọ́sàn-án ìdarí ọlọ́run lẹ́ẹ̀ni mo wà lórí fún pẹ̀lú èèyàn kan lẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ nation mo ti because i am not happy but wàláì tàláì people are suffering wàláì ebi ń pa àwọn A ebi a big, ń pa àwọn èèyàn àwọn èèyàn ń bẹ́ sómi wọ́n ń bẹ́ sódò wà láìtàlá ìsọ́nmi la mo fọ́lọ́n bá mo fi bra mo ti sunkún darí lọ́sàn-án yìí when I was on call with somebody adé òfì kí ló ń pa yín lẹ́ra kí ló ń pa yín lẹ́ra níkẹ́ adé kí òfì kí ló ń pa yín lẹ́ra tí máa fún yín kò ní mu wà láìtàlá mo ti wà lórí kọ̀pọ̀ lẹ́yìn lẹ́yìn mo ti sunkún lọ́sàn-án the same way we call it, we, we receive call every day ele ma de Yorùbá wo ẹ bá mi ko ẹ bá nation eh god bless you eh wọ́n ti bá mi ko ẹ bá mi ko ko 1000 1000 1000 ẹ bá mi ma ko eh lo bu la mo do se owó de ẹwà se le mi ma pè mí se le be ma wo mi báyìí ma so iso gba mi ma fi bínú sọ̀rọ̀ mo sì gba kon je pori mi ti fẹ́ gbóná le mi a pè mí látàná ọmọ wọn ò jẹun kíní kan wọn ò dẹ̀ parọ́ kí ìyá tó lè sú ọmọ ẹ̀ pé mo ẹjọ́ ẹ wo àwọn ọmọ mi wọn ò tí ì jẹun kí ìyá tó lè gbé ọmọ ẹ̀ sórí ṣó orí fídíò kọ̀ tó pọ̀ fẹ́ tọrọ owó àwọn obìnrin la máa ń protect àwọn ọmọ wa jù kí ìyá tó lè gbọ́mọ ẹ̀ jáde bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yẹn ò jẹun ni owó ẹ ṣáà rí bówó ṣe ń bàjẹ́ à ń sún ẹ̀ fún iná ojúmọ́ mo yẹ kówó sí tó wọ́n ń bàjẹ́ nígbà tó wọ́n yìí máa fi bàjẹ́ ẹ̀dẹ̀ kó ẹha fáwọn èèyàn ẹha fáwọn aráàlú ẹ jẹ́ kó ń rówó ná ẹ lè kú kàn sí owó mọ́ thank you thank you for the Yoruba nation now now now God bless no going back Yeah, ṣe no going back You never mi kọ síbẹ̀ love and like button o bá me, tẹ thumb up <laughs> Eh, eh, kówó jáde ẹ jọ ẹ̀yin olóṣèlú ẹ kówó jáde ẹ jọ ẹ jọ ebi ń pa àwọn èèyàn ẹ kówó pamọ́ wọ́n ti fẹ́ change owó ẹ pe àwọn èèyàn sí kọ́nà ẹni kan má sọ fún èèyàn kankan a mọ̀ pé ẹ ń bẹ̀rù a mọ̀ pé it's fine mo kí gbogbo yín Mr. Rashid. mo kí ẹ pé àwọn èèyàn sí kọ́nà ẹ gbé owó fún wọn instead owó yẹn ma fi waste ẹ jọ mo ń bẹ̀ yín ni ẹ̀yin olóṣèlú mo ẹ̀wò mo ń bẹ̀ yín ẹ má wọ ẹ má wọ ọ̀rẹ́ mi ẹ má wo ìwà mi ò dá ọ̀rẹ́ ẹnu mi ò dá àwọn mi lẹ̀ mọ́lẹ̀ mo ń játọ́ mo ń kí ni mo tún ń ṣe mo tún kí gbogbo ẹ mo ń mi tún fine mi fine ẹ má wò ẹ má wò ààyè ah, eh, eh. mo bá ìkẹ́ tó ti dé ìràbọ̀ ní stars ọwọ́ yẹn máa lọ sókè àṣírí yín ò ní tú láéláé àti gbogbo ẹ̀ tẹ́ ń wò mí nù ẹ bá mi bẹ àwọn olóṣèlú yẹn jọ ẹ pa àwọn èèyàn sí kọ́nà nísẹ̀ tó wọ́ yẹn máa fi bàjẹ́ mi tẹ́ ẹ kó sí ẹ pa àwọn èèyàn sí kọ́nà ẹ sọ fún wọn pé ẹnì kan búra fún yín pé wọn ò ní sọ fẹ́ni bọ̀dì wọn ò ní sọ ẹ pa àwọn èèyàn sí kọ́nà ẹ gbé owó yẹn fún wọn wọn á gbé lọ sí báàgì wọn lọ change wọn á tún ayé ṣe ẹ tẹ bá tẹ bá gbówó yẹn fún fámìlì yẹn ò ní ṣépè fún yín family ibi kan lè ti máa ń wá ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ má gbé fáwọn olówó tán ti lówó o ẹ má gbé fáwọn ọmọ ọ̀rẹ́ yín o fáwọn ọmọ ọ̀rẹ́ yín àwọn bá wọn lówó ẹ pe àwọn ọmọ táríkà láyé láyé Murtala Muhammed ó máa lọ sí jọra bá díẹ̀ lo. ẹ̀ ló máa ń lọ ẹ disguise bẹ́ẹ̀ dẹ̀ disguise ẹ tẹ̀ disguise ẹ má gbé fáwọn ọmọ pa yín ẹ disguise ẹ tẹ̀lé àwọn pa yín ẹ lọ sádùúgbò kan ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo owó yìí ẹ wá fún wọn ẹ wá àwọn ìyá látàyè lépo ẹ wá àwọn ìyá tó máa ń ní tó máa ń kọ́ balùwẹ̀ sẹ́ńkùlé balùwẹ̀ ẹ̀kùlé ẹ gbé báàgì ẹ jù síbẹ̀ ẹ tó bá kọ́ jí láwọn tó fẹ́ lọ wẹ̀ òun ló máa kọ́kọ́ rí owó yẹn kò ní ṣépè ẹ wọ ẹgbẹ́ skul kan ẹ gbowó síbẹ̀ ẹ wọlé àkọ́kù ẹ gbowó síbẹ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà tí wọ́n fi ń rìn lọ sí kinní ẹ wá gbogbo ọ̀nà yẹn ẹ gbé owó síbẹ̀ àwọn èèyàn àwọn èèyàn ò mọ pé kíní kan lògùn owó àwọn èèyàn they will pick it up wọ́n ká wọ́n ṣàdúrà sí i wọ́n lè bóyá olóògùn owó ìbẹ̀tẹ̀ wọ́n ṣàdúrà sí ọlọ́run ṣàánú mi owó tí wọ́n gbé wọ́n á gbé torí ẹ tara àwọn èèyàn sí lọ́run a mọ̀ pé nàìjíríà is a crime to be a nàìjíríà a mọ̀ pé a ti ṣẹ̀yìn pé wọ́n bí wa sí nàìjíríà a mọ̀ pé ṣẹ̀ ní ẹ má bínú sà ẹ má bínú máa ẹ má bínú ẹ̀yin ẹ̀yin president ẹ̀yin senator ẹ̀yin governor ẹ má bínú ẹ bá mi share fídíò bí Ọlọ́run lè ṣe kíkọ́nu àwọn pa wọn kí wọ́n rí ẹni yóò bá wuyì aláwọn lílọ ajá tán ló ń bẹ̀ wọ́n mo ń bẹ̀ yín ibi tí mo wà yín sìn bó jẹ́ búrẹ́dì mo rí màá jẹ bẹ̀tẹ̀ lómi ò rí búrẹ́dì yẹn jẹ́ nàìjíríà ẹ wo ṣọ́ọ̀bù tẹ ṣọ́ọ̀bù onípákó bó jẹ́ bẹ́ẹ̀lì méjì wọ́n wọ́n mílíọ̀nù méjì àbí mẹ́ta àbí márùn-ún ẹ sọ pọ̀ ẹkùn wa fi hábẹ̀ tí ìyá yẹn bá dé láàrú tó fẹ́ ṣílẹ̀kùn á rí á gbé e ìjọ bówó ìṣe ń bàjẹ́ ò dáa ẹ ń bàjẹ́ nínú jẹ́ ni ẹ̀yin náà ò tọrọ àánú ọlọ́run kúrò lè dáríjì ni ẹ dáríjì àmọ́ nàìjíríà tó bá nǹkan tiẹ̀ ṣe fún yín tó bá pẹ́ ẹ̀ṣẹ̀ ni pé wọ́n jẹ́ Nigerians ẹ̀ṣẹ̀ ni pé wọ́n bí wọn sí Nigeria ẹ̀ṣẹ̀ ni pé wọ́n jẹ́ citizens of Nigeria èmi ń bẹ̀bẹ̀ mi ṣe wáyé orí ìkànnì tí mo dé yìí orí tàbí tí mo dé yìí aláìmọ̀ ń bẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín ẹ bówó ṣe ń bàjẹ́ àpò ṣaka méje lọ́kọ lọ sí báǹkì ní Ìbàdàn tó ti bàjẹ́ wọ́n one thousand wọ́n dì ní one million ṣaka méje ṣaka owó méje àpò ṣaka wọ́n dì tó dàbí búrẹ́dì mo wà lórí péjì mi Yorùbá Wuyì lọ wò ń bẹ̀ ìtọ́wò yìí fi ń bàjẹ́ ṣàánú àwọn èèyàn ẹ ṣàánú wọn àmọ̀pẹ́ ẹ̀lẹ́dá ṣe lè ṣẹlẹ̀ mọ́ ọkọ̀ yẹn gbé kẹta lè ṣẹlẹ̀ mọ́ ẹ owó yìí ẹ síta ẹ̀ha ẹ̀ha ẹ̀ha ẹ̀jọ̀ yo, yo ni, yo ni pure water ẹ̀ra pure water lẹ́ni àmọ́ ẹ pure water kan E mọ̀ ń bọ̀ ẹgbẹ́ báàgì yẹn lẹ̀ kẹ́ ẹ lọ tó bá ṣe tán ẹ tó bá pẹ́ ọ̀tà lọ́wọ́ mi kò tí fún mi lọ́wọ́ kí ló gbé kalẹ̀ á tu abówó ń bẹ̀ kò ní ṣépè fún yín kò ní ṣépè fún yín ẹni káwọn èèyàn lọ sí hospital ebi àwọn èèyàn lọ sọ́dọ̀ pé torí abẹ́rẹ́ torí owó oògùn làyè mi ṣe ń bọ́ ẹ gbé owó lọ síbẹ̀ ẹ̀sán bíi èèyàn bíi ẹ̀sán bíi èèyàn bíi two hundred owó yẹn wà ńlẹ̀ wà lọ́wọ́ yín ẹ bẹ̀rẹ̀ ojú àti sùn ìjọ tá mímí sókè mímí sódò yìí tí a nílé mímọ́ ẹ há owó yìí fún àwọn èèyàn ẹ gbá owó yìí jáde ẹ jọ I am not begging for myself I am begging you on behalf of àwọn tó ebi ń pa ebi ń pa àwọn èèyàn ebi burúkú wọ́n ń gé orí wọ́n ń gé ọrùn lóye jẹ́ kó pọ̀ nílùú ebi ń pa àwọn èèyàn láì gbàwẹ̀ kíyàn sọ pé yorùbá wuyì àti ọ̀sán àná lòun ti jẹun gbẹ̀yìn àdẹ̀wà ní alẹ́ ẹjọ́ kejì ẹ ń gba bíríbírí ni olóhùn kúkú gbàwẹ̀ kò sówó tó máa fi jẹun ni ìjọ ẹjọ ẹ̀yin olóṣèlú yẹ ẹjọ èmi ń bẹ̀yìn ni mo fọlọ́run bá bẹ̀yìn mo fẹ́ lẹ́dùnmá tó bá wù kẹ́ máa sìn wọ́n pẹ́ ṣúná lẹ́ ń ṣe mo fẹ́ ṣùgbẹ́ yín ẹ jọ ẹ relieve àwọn èèyàn from the pain the agony of ebi tébi bá pààyàn ìyẹn á ṣe nǹkan tí yẹ kí èèyàn ṣe tí pọ̀jù bá pọ̀ lápọ̀jù pọ̀ láì bọ́n ègè ní aṣẹ́ṣó obìnrin ni o ẹ̀yin tẹ́ wo mí ẹ wo ẹsẹ̀ yorùbá ní ẹ̀mùkọ́ ibìkọ́ yorùbá ní san now one thousand ẹ̀ẹ̀kọ́ kò sí wàhálà mo ti ń bínú báyìí <laughs> mo ti ń bínú Yoruba nation not going back. I love you. Mr. Bashir, God bless you. Mr. BJ, eh, Mr. Kinsin. Yo, ò mọ̀ orúkọ mi gbóyìnbó jàre. Mrs. Celine àti gbogbo ẹni tó kù. God bless you. I love you. Kasuna yo, kajila yo. Eh, tu bá fẹ́ tó bá fẹ́ àwọn kí tó bá tu kírun tó bá fẹ́ sùn kí tó máa ń kànà. <laughs> Matthew, ẹja pé ọyọ́ Matthew, Mark, Luke and John. Bless the bed that I lie on. Before I lay down to sleep, I pray the Lord my soul to keep. Four corners to my bed, four angels that are spread, two at foot, two at head, four to carry me when I'm dead. I go by land, I go by sea. The Lord del deliver me with his sweet hand. Lord Jesus Christ deliver me with his sweet hand. Amen. Ọlọ́run àjùwárí <laughs> Ọlọ́run àjùwárí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ẹ Muslim ẹ̀ka àwùsùn méjèèjì kẹfì sùn ẹ̀yin tẹ́jọ́ oníṣẹ̀ṣe hello madam will you please i wan ask you one thing ẹ jọ̀wọ́ ṣé yorùbá nation wa yìí ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé a ń ṣe open ah mr sunday ademola ẹ ṣe join wa ni kí ló ń ṣẹlẹ̀ ṣé wàá tà eh, mo ti ṣe join wa ni ẹ lọ wò láti bẹ̀rẹ̀ rehearsal là ń ṣe. àjà. Ah, ja kí ló ṣẹlẹ̀ àjà ẹ jẹ́ kó máa tàn yín àṣírí ni mo wá sọ fún yín ẹ má yẹ kán tàn yín kò síjà nínú Yorùbá nation ẹ má yẹ pa ìmọ̀ra kò síjà ń bẹ̀ ẹ jẹ́ kó máa kúrẹ́ fún yín kó máa ní Yorùbá nation ń jà Yorùbá nation ń jà lórí platform mi Yorùbá nation now lórí platform yẹn tó ń bú mi Yorùbá nation now kí ló tó wọ́n sọ pé Igbo nation now kí ló tẹ̀mí sọ pé Hausa nation now ẹ wò bóyá ń jà ẹ wò Mr. akíló kọ yín ná <laughs> ẹ wò mo ṣí imú fún imú imú ẹlẹ́dẹ̀ mo ṣí fún yín ẹ wò bóyá ń jà kò sí jà kankan ààrẹ má já òsí ajá má parí ni ò dáa títa ríro la máa ń kọlà tó bá ti jiná tán ó ti doge ẹni ṣe òpùwà yàrá ìyá òpùwà the only hope tó wà nísìn to rescue eh, eh, the only rescue mission hope mi ò gbóyìnbó o tó wà nísìn is Yorùbá nation yes the only rescue mission tó wà nísìn o ni Yorùbá nation if you, if you think I am lying pé kò pé sí òpin Yorùbá nation ẹbí ra yín pé kílódé Buhari kó àwọn Fúlàní sínú igbó àwọn yẹn kíná kó wọn wá ṣe ẹbí ẹ tí ìbèrè lọ́wọ́ ara yín pé kíná kó wọn wá ṣe eh, Yorùbá nation the, the last hope the Pla plan A to Z. Mr. B, you say you, we need um, declaration now. Declaration is coming. But pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Àmì o, Mr. Mr. Ishola. Declaration ń bọ̀. Àwọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Èyàn kò kí ń kánjú tùlú ọ̀rọ̀. Olú, ẹ̀mọ̀ nǹkan tó bá pè ní olú èyàn ò kí kánjú tú tẹ́ ẹ bá kánjú tú igba ẹ̀ kò ní tó sè lọ bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa ń pa àmúkùrù pẹ̀lẹ́ ṣé mo nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àmúkùrù pẹ̀lẹ́ níjọba sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa ń pa àmúkùrù ẹkùn I am sorry for using that language but bí yorùbá ṣe máa ń pòwe nìyẹn nìyẹn bí pé òbẹ́sẹ̀ ti kọ́ pẹ̀tàwé èèyàn wọn ọlọ́pọ̀ kọ́ ní rasway ó ní ẹ̀kọ́ tó báyìí lékin nìyẹn fi sùúrù pa nínú pápá láti mú bàbà pa jáde ó ní pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi ń pàmùkù ẹkùn ó níbi tí ẹ̀fọn ẹ̀fọn báyìí ẹ̀ ẹ̀ ń pẹ́ ẹ̀fọn báyìí ó níbi tí ẹ̀fọn máa bàlẹ́ lára yín tó yẹ pé sùúrù lè máa fi pa o ẹ̀fọn ti bàlẹ́ kinní àwọn ọmọ Yorùbá sùúrù la máa fi pa táàfi ní ọ̀tí ara wa we don't want to lose anybody Why are they ṣeré John Hope o we don't want to lose anybody Buhari ò dé rẹ́dí àti bá wa ṣeré àwọn olóṣèlú Nàìjíríà náà àwọn ilẹ̀ Yorùbá náà àwọn náà kí ẹ̀ nípa wa a dẹ̀ fẹ́ sọ ara wa nù so ó gba ọgbọ́n inshallah god bless you mr abdullahi shola god bless you àgbà nation wa mr sunday ìdí bàbá fàdúrà ti ṣàdúrà ìdí bàbá fàdúrà sí eh, ọ̀rẹ́ sunday gbòó doctor àwọn náà wọ́n ṣe bàbá jẹ́ kítóyè gbogbo wọn pátápátá ìyá adúpẹ́ mísírì gbogbo wa ẹ ò bóyá ń jà tó bá ń tàn yẹn tàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa rẹ wọn máa búra wa lórí lórí lórí facebook ẹ rí tó máa ṣe zoom meeting ẹ kí n pèèyàn two hundred three hundred tó máa ṣe zoom meeting ẹ kí n rí tó máa ṣe zoom meeting lórí kínní ẹ kí n rí pèèyàn three hundred two hundred five hundred ló ń ṣe zoom meeting à ń jà à ń jà lóòótọ́ ẹ kọ́ máa tọ̀yìn àjà ẹ̀hún kí ló máa ń pè misunderstanding àbí kí ló máa ń pè la máa ń ṣe láàrin ara wa and after we talk àwọn tó máa kọ́ṣọ̀ wa ti wà nílẹ̀ tó máa pè wá sákìyèsí pé ẹ jẹ́ kó rí yín lépo a máa bu àdí àgbọ̀n àbí ẹnjìyàn a máa bu sínú ọpọlọ wa orí wa máa fa po wálé kíákíá àjà obìnrin àlèmátàhùn síra wa bó ṣe wà nìyẹn nínú ìyàwó nínú pátì nínú fámìlì ẹpá obìnrin náà ni if you are if you don't understand ẹ kì í ṣàlàyé kan fún yín bàbá mi ọlọ́run bá ń fọrún kẹ ó ní tí ọkùnrin bá dìde láàárọ̀ ó lá yá sokun ẹ̀ fún ó ló ń lọ nìyẹn ǹjẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ ṣé mọ̀ túmọ̀ pé kò ń so ṣòkòtò kó so ṣòkòtò tó kó le ayé bẹ́lìtì làwọn àti máa dé bẹ́lìtì kó máa le ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ọkùnrin máa dé bẹ́lìtì ṣòkòtò ó máa le ó máa dé kù ṣòkòtò ó máa le ó máa ní ìlú yìí ò ní tú tọkùnrin máa ń o a máa lọ ní ìlú yìí ò ní tú ìlú yìí ò ní tú ìlú yìí ò ní tú ó ti sokùn ṣòkòtò ẹ̀ ó ti le. àwọn obìnrin kọ́ àwọn obìnrin tá a ti múwèé wa ayé máa ṣe nì tá bá ti ro ká tó rìn láti ibi síbẹ̀ yẹn a lè tú lẹ́ẹ̀mẹ́wàá bàbá mi ní tó bìnrin sọ ni pé tó bá lè tú ó tú tó bá lè dàrú kó dàrú tó bá lè tú ó tú tó bá lè dàrú kó dàrú wọn ní èrò tóbìnrin èrò tóbìnrin fi ń sọ nìyẹn àwọn obìnrin la máa ń tòlù àwa la máa ń dà lóru àmọ́ àwọn àgbààgbà tí wọ́n ń lead Yorùbá nation àmì o àmì Ṣọláyínká ẹ ṣé God bless you àwọn àgbàgbà tí wọ́n ní ìdí yorùbá nation àwọn pòfẹ́ pòfẹ́sọ̀ lọ́pọlọ èyí tí ò dẹ̀ kàwé nínú wọn náà pòfẹ́sọ̀ di ti ní ní ọ̀nà òbòmí náà ni ní ọpọlọ àwọn tó ní ìdí yorùbá nation ọba ẹ̀kan tàn yín o yorùbá nation ń jà ìjọba ti ń jà ẹ tí kìkà lọ́kọ́ ní à ọmọ yorùbá nation kan ọlọ́ba yorùbá nation kan lé ọlọ́ba ara wọn jà ṣùkẹ́ àwọn obìnrin yorùbá nation àwọn náà la fọ́ ọmọ gan náà irọ́ náà dẹ̀ ní ẹnu la ní àlè na mouth we get o ìròyìn ẹ̀ náà ṣe wetin dey worry you irọ́ ni yorùbá nation yorùbá nation yìí nìkan yorùbá nation Not going back ẹ jẹ́ ń lọ sùn lórí apology la It's apology di nǹkan mi mọ́ mi once again before i close the show because i'm gonna i'm gonna bring down the show now dara eh, eh, bá mi hashtag dara. Sorry for putting my mouth. Ṣó yẹ kó Sorry for talking to you, for putting my mouth. Sorry, Dara. Sorry, to your kó rí for talking to you, Ash, she Ashley. <laughs> Dara, ṣó yẹ kó Sorry for when most of us sí Ash. Eh, more wà too Ash. I am just trying to express the pain and the agony people are going through i'm just trying to express it on their behalf tí mo róyìnbó yẹn sọ gbóyìnbó jàre ẹ ṣe god bless you kẹni nice nice a ti ṣàdúrà pàwẹ́ lọ sùn yorùbá nation now god bless you mr àti mr benjé god bless you yorùbá nation yorùbá nation no go back here. no go back ẹ bá bú mi ẹ don't jábá jábá ẹ lẹnu jábá yorùbá nation ni mo fẹ́ If you don't want, if you don't want your nation, hide your face. if you don't want your nation, hide your face. If you don't want your, if you don't want your nation, won't Everybody nìkan. If you don't want your nation, won't You don't want your nation. Yoruba nation, la. Oh, no, I lost him. I lost him. I will. <laughs> no going back. Thank you. Ọmọ ọmọ gbọ́lá ọ̀ oh, oh, thank you Mr. I love you Mr. Victoria ẹ ṣe Tommy George wo kí ẹ ṣe ẹ ṣe ó dà ó dà ó dà ẹ lọ sùn ẹ lọ sùn ẹ lọ sùn tí wọ́n ti rí ibà inú mi máa ń dùn. Ah, àwọn tó bá ẹ bá mi ṣe fídíò yìí àtàrí èèyàn kan ò bú mi lénìí. Ẹ mọ̀ kó máa ń dùn mí tí n bá rẹ̀ tó bú mi ó máa ń dùn mí wàláì ẹ̀ẹ́dẹ́nu jábá jábá inú mi máa dùn ẹ wo kọ́mẹ̀tì náà wò ń sáré ní tó bú mi ẹjọ́ kéèyàn kan bú mi ẹjọ́ ẹ bú mi ẹjọ́ náà are you there don't forget your babysitter. sitter o a ní kéèyàn kan bú mi ẹ ṣe are you there ẹ tún pẹ́ẹ́sì lọ́ọ̀fù ṣé lọ́ọ̀fù làwọn kéèyàn kan ti ẹ̀ bú ẹ̀ẹ́dẹ́nu jábá jábá ó dàrú wọn láyé tí ọlọ́run aṣọ wa ẹ̀hún àní àti àti ìjọba jí báyìí àní jí lékú lọ́wọ́ àní jí lárùn lọ́wọ́ àrìnàkóre àkòyà ibi iṣẹ́ a máa gba contract náà la máa rówó ńláńlá a máa tilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá máa náìsì ó máa fáìn wọn fáìn ju amẹ́ríkà ló máa fáìn ju london lọ ilẹ̀ a máa gbádùn a máa gbádùn lórí ilẹ̀ wa lórí ilẹ̀ òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ lágbẹ́dì mi sí o ibẹ̀ lágbẹ́dì mi dàgbà o ilẹ̀ òmìnira ọba gbádùn lórí ilẹ̀ ọba alágbára ọlọ́run ọba àtúnṣe ànábì mọ́mọ́ sọ́dọ̀ láàlẹ́ ọ̀sán lọ́kọ̀ jésù kristi olúwa wa ogun alájẹ ń gbọ́ gọ́ọ̀sì ìbọ̀dọ̀ àárọ̀ aláyé pọ̀.